فالعياذ بالله سبحانه وتعالى ليك أتوقف الله سبحانه وتعالى أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي تي الله بدي بي كل ما جاء رحمه èyí ni pé kó jẹ́ ìkẹ́ ìlà àlẹ́mí fún gbogbo àgbáńlá yìí kí asọ̀látù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama a máa tẹ̀síwájú lè nínà insha Allah ta'ala nínú tíra Umdatul Ahkam eléyìí tí a fi máa ń ṣe àlàyé àwọn tó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ nínú Islam a fẹ́ ṣe ìmára a fẹ́ kírun a fẹ́ gbáwẹ̀ a fẹ́ yọ ọ̀nà wo là á máa wá gbégbà àwọn tí a máa ń gbé yẹ̀wò nínú tíra yìí àbí ká láwọn tá a máa gbé yẹ̀wò àlàyé tí a wá ń ṣe lọ́wọ́ báyìí òun náà ni àlàyé àtọ́há eléyìí tá a mọ̀ sí ìmọ̀ra <clears throat> ní hálùkọ̀ tá a ṣe gbẹ̀yìn kó tó di pa ìrìn àjò lọ Ṣakí àtòníṣìmí ọjọ́ ọ̀sẹ̀ ọ̀kẹ́kọ́ àti bá láyé débi aljanaba èyí ò ní janaba ọ̀nà wo sì láà máa ń gbà fi wẹ̀ janaba ó dàbí pé àti bá tó débẹ̀ náà alhamdulillah ọlọ́mọṣà àgbálẹ̀sìn lọ́wọ́ kálukú wa náà ó sì bá wa fi àlùbáríkà sí i lẹ́yìn náà insha Allah ta'ala a máa tún wá tẹ̀síwájú lórí àlàyé ìjánábà yìí náà ni bóò láti wẹ̀ ọ̀nà méjèèjì tí sẹ̀rí àmúwá bóò ní ká fi máa wẹ̀ jánábà pẹ̀lú àánú ọlọ́run ó dàbí pé méjèèjì náà láti ṣàlàyé fún wa ìwẹ̀ tó pé pérépéré <clears throat> tí ó ní alúàlá nú tí ó ní gbogbo ẹnú ọ̀nà wo la mọ́ ń gbégbà àti ṣàlàyé rẹ̀ gbogbo àwa tá a bá sí ní okunjọ́ náà kalọ̀rí wá ọdí oríkọdé rẹ̀ insha Allah àábà níbẹ̀ bí ìdílá èyí kejì tó ṣe pé òun ò ní lálù àlánú àmọ́ sẹ́rí àgbà pé bí ìyẹn bá ilé ti ṣe yóò náà ó ti wẹ jẹ́nàbà tí ọlọ́run ọba fẹ́ káwẹ́ eléyìí náà níwọ̀nba ó dàbí pa ti ṣàlàyé òun náà tọ̀lé ní iná wà ní ibi ìdínilá ibi àtúmọ̀ lọ náà kò ní kú lábẹ́ jẹ́nàbà yìí torí pé yàtọ̀ sí pàǹwẹ̀ ipò tá a wà ipò ní jẹ́nàbà téèyàn máa ń wà ń bẹ̀ ipò nìbéyàn bá ti wà nínú pohun àwọn nǹkan kan náà ń bẹ téèyàn gbọ́dọ̀ ṣe àmójútó rẹ̀ náà àwọn yìí wà ní àtúnwá máa bàlàyé lọ lé ní àwọn abẹ́lúwa wa abẹ́lúwa wa abẹ́lúwa wa abẹ́ ọlọ́wọ́ bá wa bímánìhí wà kọ́rọ̀mìhí wà ìzìhí wà fọ́lẹ̀ a tún máa ṣe àlàyé tò nínà lọ rí ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bó sọ tá nílẹ́bí sọ ọ̀rọ̀ ìdákun má jẹ́ kó ti ẹnu wa jáde ọ̀rọ̀ ìfẹ́nú àfa oníwàásí òní yóò kọ́kọ́ dáná ń bẹ ọ̀rọ̀ ìdákun má jẹ́ aṣọ̀fẹ́nú gbogbo jama tí ó sì máa gbọ́ wa nílé lóko lẹ́yìn odi gbogbo omi tó mú wa yóò bá máa dé ọ̀rọ̀ ìdákun má kí jama òun sì wá gbọ́ ọ̀làdùkọ̀ àdùkẹ́yìn sáà طيب. عن عبد الله بن عمر أن عمر بن الخطاب رضي الله عنه قال يا رسول الله أيركض أحدنا وهو جنب قال نعم إذا توجه أحدكم فليركض وهو جنب عن أم سلمة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من جبل إذا هي احتملت فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا هي رأت الماء عن عائشة رضي الله عنها رضي الله عنها كنت أغسل الجنابة من ثوب رسول الله صلى الله عليه وسلم, صلى الله عليه وسلم فيخرج إلى الصلاة وإن بقع الماء في ثوبه وفي لفظ وفي لفظ لمسلم لقد كنت أخرقه من ثوب رسول الله صلى الله عليه وسلم فرقا فيصلي فيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جلس بين شحبها الأربع ثم جهد ثم جهدها فقد وجب الغسل وفي لفظ لمسلم وإن لم ينزل عن أبي جعفر محمد محمد بن علي بن الحسين بن علي رضي الله عنهما أنه كان هو وأبوه عند جابر بن عبد الله رضي الله عنهما وعنده قوم فسألوه عن الغسل فقال يكفيك صاع فقال رجل ما يكفيني فقال جابر كان يكفي من هو أوفى منك شعرا وخيرا منك يريد رسول الله صلى الله عليه وسلم ثم عمنا في ثوبه وفي نفسه كان رسول الله صلى الله عليه وسلم يقرب الماء على رأسه ثلاثا قال رضي الله عنه الرجل الذي قال ما يكفيني هو الحسن بن محمد بن علي بن أبي طالب رضي الله عنه وأبوه محمد بن بن الحنفة النبي طيب هذه الأحاديث gbogbo àwọn àhàdíìsì tí wọ́n kéwì gbogbo ẹ̀ pátápátá fi bayan <clears throat> ahkamil hayd àlàyé àwọn ìdájọ́ aljanaba ma'adira àlàyé àwọn ìdájọ́ janaba òun náà ní bẹnu gbogbo ẹ̀ hadith tí a wá bẹ́ẹ̀ kílì ní níjàfà wa abdullah sahabi al عبد الله بن عمر بن الخطاب رضي الله تعالى عنهما وعن الصحابة أجمعين عبد الله يوم عمر قلوا ودور الرويتوا هو صار عندنا في يا رسول الله أن عمر بن الخطاب أن عمر بن الخطاب رضي الله عنه قال عبد الله يوم عمر ní sọ pé bàbá òun Umar ibn al-Khattab Umar tá a ni ó

torí ìjẹ́ ahàlùsọ̀nà òní pé ká gbọ́ súnà lẹ́gbọ́ Muhammad káàkiri mọ́ sí kínú a ní ọgbọ̀n òkò tó ń lókè súnà òsìkínú kò parí bẹ́ẹ̀ súnà náà lọ sí bẹ́ẹ̀ náà o àmọ́ ara ń tọ́ tún mójútó náà fi lélẹ̀ wọ́n béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ ànábì Umaru láì wẹ̀ jẹ́nàbà ní pé ó ṣe ìdáná jẹ́nàbà tán lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó lè wá fẹ̀gbẹ́ lélẹ̀ ńbẹ̀ náà kó sì sùn lọ bẹ́ẹ̀ ìgbà anábì wà fèsì anábì wà dáhùn pé anábì ní nàám kò sí láì fi kó sùn. ìzàtàwádọ́ àkàdókòó anabi wa fi nkankan kun a kò sí láì fi kó sun anabi wa ni ìdá àtàwà àádókòó fàlìyàrkòó àmá kó ṣàlùwàlá ó wà níbẹ̀ nìkọ̀ọ̀kan nu yín bá ti ṣàdù alátọ́ lẹ́yìn jẹnaba kó wá sí kí nígbà náà fàlìyàrù kò kó ṣẹ̀ṣẹ̀ wá sùn àdìsí yìí muttafaqun alayh abanu al àti nu Muslim tọ́ a wá àwọn ẹ̀kọ́ jáde lábẹ́ àdìsí yìí àkọ́kọ́ náà ìwẹ̀ àmì àlùalátà náà bí a ṣe ṣáájú ká tó sùn iṣẹ́ kí lálù àlá nífẹ́ sí ṣáàlù àlá yẹn ló rọ́pò pàwẹ̀ kò rọ́pò wẹ̀ o àlù àlá ní kò ṣe kí ni kò rọ́pò ìwẹ̀ àmọ́ torí pé nú ẹ̀gbin la wà nígbà bá ti dáná jẹnaba àlù àlá ní ó kàn yọ wá kú onú ẹ̀gbin nìdí ẹ̀ pé at least ó ti ẹ̀ ṣe àlù àlá àmọ́ gbẹ́gbin ní bá padà jí kó lọ rí ṣe kí nu kó lọ rí wẹ̀ jẹnaba àmọ́ta lè gbé jẹ́nàbà sùn àmọ́ ń gbé sùn dáadáa àmọ́ bá bá gbé jẹ́nàbà sùn súnà tànẹ́bùwà Muhammad ní pé kíláàsì àṣì àlùwàlá ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àlùwàlá yìí ṣe dandan wá ní ká ṣe àbí dandan kọ́ arínú àwọn àlùfáà bí àwọn zahiriya kàbí hazil andalusi alayhi rahmatullah wa dawud zahiri káwọn lọ́bi pé tọ́ nígbà ànábì ti wá wì yí èyàn gbọ́dọ̀ ṣe tán kọ́ wá sùn o ìdọ́dán òní kókó kó ṣàlùwàlá dandan ni kó kọ́kọ́ ṣe àlùwàlá àmọ́ ọgọ́ ọ̀já turú nú àwọn àlùfáà wọn ni ń dandan kọ́ àmàlùwàlá ní da púpọ̀ dandan kọ́ àmọ́ kí ni àlùwàlá ní kò da púpọ̀ pàtàkì jùlọ gbàtẹ̀ wá rí hadithi kan látọ̀dọ̀ yánláwà aisha radiyallahu ta'ala anha yánláwà aisha alóòfíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ya náàmú wa huwa junub ó láàrínàbí a máa sùn nígbà ó bá dáná jẹnaba yóò sì sùn ó wá fi gbólóhùn kan kún wọn ni wala yamassu ma'a kìí sì fomi kankan ń já sí pé kò ní wẹ̀ jánaba kò sì ní ṣe àwọn àlùfáà oní hadith wa kọ́wọ́ bọ̀ pé wà láyà mẹ́sùn máa ń ní èyí wò Aisha àmọ́ pé máa ń sùn pẹ̀lú jẹ́nàbà orinlẹ̀ ó jẹ́ pé yíwọ̀n tí sọ pé kìí ṣe àlùwàlá ẹgbà wá mi náà tún wá wà náà Muhammad sallallahu alaihi wasallam huwa jẹ́nàbà aláàmẹ́bí ní náà ni wọ̀yẹ̀tọ̀ wá bọ́ ú ìṣà wá àwọn wa wá kọwọ́ bọ ọ̀rọ̀ dáadáa ní àkọ́kọ́ ká gbà ọ̀rọ̀ ni ò sọ pé dandan ò sọ pé kí o dada. da àwọn atún mú àwọn ẹ̀kọ́ mi ìjáde pé káṣàlù àlásán wí yìí tẹ́wọ̀pá tí sọ́lẹ̀ kan pé kò sọ̀yàn dẹni tó mọ́ kúrò nínú jánábà o àmọ́kẹ́yìn ó ṣe jínú kó ṣe é kó fi tẹ̀lé súnà ẹgbẹ́ ipá náà ló pàṣẹ rẹ̀ kí wá ṣe bí àlù àlá nìkan bí èèyàn bá dáná jánábà tó sì fẹ́ jẹun náà èèyàn dáná jánábà tán lọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹ̀bá ń gbóúnjẹ wá àwọn agbóúnjẹ dé kìí ṣe kọ́ọ̀kan sanwọ́ nìkan wọ́n ní kí yóò lọ rí ṣe gínú kí láwí ó ṣàlùwàlá alùwàlá ni kò sọ́dẹ ni tó ti mọ́kù nínú jẹnaba àmàlùwàlá ó jẹ́ káti ẹ̀rí pé ó kà mọ́ra tí ìsìláàmù kà kún àti ìsìláàmù kà mọ́ra kún lóbi tó múrù yìí wá pé ẹ kò gbé àmọ́ yóò ti yóò láìtì jẹ́nàbà ti ń bẹ lára rẹ̀ ṣe lè láìtì ẹ̀bá ṣe bó tí mo lò ó sì lọ díẹ̀ ẹ̀ yóò láìtì ìdájọ́ oníjẹ́nàbà ti ń bẹ lára rẹ̀ àmọ́ tí kú olú jẹ́nàbà àbí tọba tó wẹ̀ bẹ́yẹ̀ bá fẹ́ jẹun yóò ti ṣe nù èyàn bẹ́ sùn yóò ti ṣe nù èyàn bẹ́ ṣàwọn kọ̀ọ̀kan yóò ti ṣe kínú yóò ti ṣe nù bákan náà wọ́n ní ìyàbá tó fẹ́ lọ́ra kó se báyìí náà bá ti wíìlì ẹni ó ti dáná jẹ́nẹ́bà pẹ̀lú ìyàwó rẹ̀ ó wá rí láti ṣẹ́jú márùn tán ló bá tún wò pé a jẹ́ tún ṣe ìkan sí i súnà náà ju àmọ́ àmọ́ ni pé bọ́ọ̀ bá ṣe ìkan sí tún lọ rí sàlùwàlá tún lọ rí ṣe gínú lọ rí ṣe àlùwàlá bọ́ bá sàlùwàlá tọkọ wá lọ rántú rẹ̀ tó fẹ́ lọ ọ́ rí pé yóò tún wá yóò tún ṣe dáadáa àwọn àlùfáà wọ́n ní jẹ́rẹ́ nígbàna jẹ́nàbà tó bá ṣàlù àlátájú tó tó sùn oorun nì bíkọ́ àlù àlá tó ti lọ rí sí o àlù àlá ni ó jẹ́ kó gé ní nàṣà yóò gé ní strength díẹ̀ padà níwọ̀nba pétọ̀ tó bá gé ní strength kó wá sùn pẹ̀lú strength ni wọ́n ní bí ó bá padà jí náà yóò jí lẹ́yìn tó ṣe kí ni tí ó ní strength mẹ́yà bá ti dáná jẹ́nàbà kùtùrù kọ́kọ́ máa ń ṣèyàn ìdá ń pè ní kùtùrù ni pé ara rí kọ̀kọ́ balẹ̀ sí i tọ́mọ òbí ìtọ́kọ̀ jálẹ̀ lọ́nà Lagos Ìbàdàn expressway tọ́ọ̀rọ̀ kọjọ́ kalẹ̀ sí nìkan wọ́n ní bí yàn bá lè dìde tó lọ rí ṣe àlọ́ àlá tó tó bá tiẹ̀ lóun fẹ́ lọ ra ń tún ní gan egun ni ó tún ṣe kí nù jẹ́mọ́ egun ni ó tún lè dáadáa sí wọ́n dọ́jú níta wí ìwú ọ sì gbà fún súnà nàgbà Muhammad gbogbo ẹni tó bá ti ṣàlọ́ àlá kó tó ṣẹlẹ̀ kejì rí yóò mọ̀ pé a ah, bí ìgbà tó yẹ pé èèyàn tún lọ ní lo òògùn pé òkè mo tún fẹ́ ṣẹlẹ̀ kejì tó rárá rí ó di pé pé yóò gbà tó ọtí ṣèkan rí súnà nàgbà Muhammad sọlọ́lá àìsàn àmọ́gẹ́ bá ti rí ẹnipa àtẹnumọ́ pé alùwàlá ni kò sọ̀yàn bí pé èyàn ti strength kódà lára àǹfààní rẹ̀ pé bí yóò bá sàlùwàlá kò sí bọ́ tilẹ̀ ọ̀fẹ́ sàlùwàlá yóò sáfọ gbogbo stain ti máa ń bẹ lára rẹ̀ káníyàn ti ẹ̀fẹ́ jáde bọ́ta náà alùwàlá mi gan kò tiẹ̀ yóò tún rìdíìsì òórùn tí ò bá mọ jáde lára rẹ̀ àwọn ó dọ̀ tí ò ní dáhùn lọ́wọ́ ti fọ gbogbo tó ẹ̀kọ́ fọ dànù jẹ́ gbogbo àwọn oríkèríkè ara rẹ̀ náà lọ́dún ti ṣàlùwàlá lọ́fọ̀ ẹ̀kọ́ Islam ńlá rí i láti máa ń sọ pé tán bá ń wá pẹ́sìn wọn ló nílò ìmọ́tótó ọ̀la Islam ẹ̀sìn wa yìí o ẹ̀sìn kílà pé ẹ̀sìn ìmọ́tò Islam ò fẹ́ dọ̀tí ìjọ ẹ bá ti rẹ́ni tí ń fi òórùn ṣe Islam kẹ́ mọ̀ pé ẹ̀kan <laughs> pàpẹ́ mọ́ra Islam ni o Islam táwọn wí ni kò ṣe gínú kò yé torí pé tó bá yé à yóò mọ̀ pé nínú Islam a máa ń jó nímọ̀ tó tún nù ọ̀tọ̀ ni a ra aṣọ bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ wọ̀tọ̀ kéèsì ọ̀sọ̀ ní ìhun àmọ́ sásọ kan náà lọ́fẹ́ wọ̀ tí ó mọ̀ mọ́ yàrá pẹ̀rẹ̀ mọ́tótó lára rẹ̀ ẹwà gbogbo àwọn tí ìsìláàmù mọ̀ mú wa tí mọ̀ mú wa ṣẹlẹ̀ ẹwà ìgbà tí bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ kìtàbù tọ́hà wa alaikumus salam wa rahmatullah ẹwọ bá ti bẹ̀rẹ̀ kìtàbù tọ̀hárù ẹ̀rí páwọn àmọ́rọ̀ ọlọ́kùn ìjọkan la ń túrí ìṣíwá látara tí islam kọ́ ẹ máa rí pápò ẹ̀tọ́ ṣàlùwàlá ẹ máa rí pápò ẹ̀tọ́ kírù ẹ máa ṣúgbà ẹ máa ṣàwọ̀ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ká lọ síbi hadithi ẹlẹ́ẹ̀kejì káàkiri ní àárọ̀ rẹ̀ súnà tá a wá pọ̀ yìí oníkálukú wa náà ká máa ṣe kínú ká gbogbo ẹ̀ka ká jẹ́ kí àgbọ́yé Islam kó mọ̀ hàn nínú gbogbo ìgbésí ayé wa so ìbálò wa pẹ̀lú àwọn ìyàwó wa náà tí súnà tó ṣe kínú kò mọ̀ yọ bẹ́ẹ̀ ọlọ́mọṣà ṣe mọ́nu fún wa الله صلى الله عليه وسلم, صلى الله عليه وسلم. قالت جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحيي من الحق فهل على المرأة من غسل إذا هي احتملت فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا هي رأت الماء أيوة hadithi ti eléyìí tí afẹ́kì yìí òun náà pa janaba táwọn yìí náà ọ̀nà ni àdíìtì yàwà umu Salama radiyallahu ta'ala anha wa an ummahati al-mu'minin wa an sahabati ajma'in umu Salama yìí zawji nabi sallallahu alaihi wasallam ìyàwó annabi wa Muhammad gbogbo àwọn ìyàwó annabi sì rí ìyá wa náà tó túbọ̀ sí pé ọ̀rọ̀ tá a fẹ́ kí yìí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ìyá wa ni ìyá wa ló wá sọ̀rọ̀ pé já àti Ummu Sulaym bó ni wọ́n máa ń wà tẹ̀. já àti Ummu Sulaym wọ́n là ń pẹ́ nìkan ní Ummu Sulaym ìmọ̀rọ̀ àtò àbí Talha ìyàwó àbú Talha. Ummu Sulaym tá a dákọ̀ yìí tá a kí ó lọ́dọ̀ rẹ̀ lénìí ọlọ́lá púpọ̀ nìyá yìí ẹni eré sì ni wọ́n lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìyá yìí lẹni tó dìídì kanlẹ̀kanlẹ̀ gbódìdí ọmọ rẹ̀ gbogbo àjọ mọ́ Anas ibn Malik radiyallahu ta'ala anhu wa an sahabati ajma'in Anas ibn Malik ọmọ ọdún mẹ́wàá orí ọdún mẹ́wàá ló lò lọ́dọ̀ ànábì ó sì ní gbogbo ọdún tó ń lò lọ́dọ̀ ànábì yìí ànábì ò náà rí kódà àwọn òtìṣe nǹkan nípa ànábì wa ní pé sí ọ̀tọ̀ bí wá sí báwọn ká lè mọ ibi tí ó ìyá rẹ̀ nígbà pàpà ànábì wa Muhammad ká sì gbogbo ẹ̀kọ́ tóun náà ní lọ́dọ̀ ànábì yìí anábì ò náà náà sì rí kò sì já lẹ́gbàrí ìwọ ọmọ kí ó mọ́ lọ mẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ pé ẹ̀hán ṣáàjú rẹ̀ náà sọ ẹlá anábì ò náà náà sì rí ìwọ ọmọ ń ṣẹ̀ ni ìwọ sì já láìgbọ́rọ̀ lọ́fí jẹgba ẹ̀gbá náà ṣe é ṣe bá fẹ́ ká ya ìdáàsì nínà ìwọ náà jí lọ sí ẹ ọlọ́mọsá fún alágbóyè alákùnlé ha ìyá ìta kò ní mùsùlẹ̀ òun ló mú aná síwá bá nà yọmọ rẹ̀ sí ní aná tẹwàá dìgbà àwọn òpè wọ́n ní ìmúra átù àbí wọ́n níyàwó àbútọ́lá tẹ́lá àbútọ́lá nígbà náàbí ó dé Mádínà kèfèrí ni kò gbàgbọ́ òun ló wá rí ìgbà kan lọ́kọ́ rí tí ó ló pàwọn ṣẹlẹ̀ṣẹlẹ̀ làbútọ́ lábá ní àwọ̀ yìí ti dáa gbóòdì jẹ́ afẹ́ra wa ǹjẹ́ a mọ̀ tí mùsùlùmí dá ló ẹbí ò lè fi ọ́ wọ́n tó ìṣe mùsùlùmí ẹbọ́ láti wá ṣe ẹbọ ọba ti lè gba ìsìláàmù yìí fi ọ́ kódà ìsìláàmù rẹ tó ọba gbà kó náà ní fi ṣe máa rí mi ẹni pé ní fi ṣe owó sàdáàkì aláìjọ náà Abu Talha ó sì gba ìsìláàmù fàhásùnà ìsìláàmù ìsìláàmù rẹ̀ sì dáa a lè wá ẹlòmí lè mú bẹ̀rù pé àṣètò ah, ní obìnrin ló ti ló ti wá gba ìsìláàmù ni nígbà míì nínú ṣẹ̀ríà gan kódà nẹ́gbọ́ àmọ́hámà àmọ́ sí bẹ́ẹ̀ kódà alùkùránì náà pè wá sí wẹ́ ẹni gbígbà alùkùránì ni a mọ̀ pé wo zàká ó sọ́ni pé kó wá límọ̀ aláfàtì kò lóòbùhùn pé àwọn táwọn fa ọkàn wọn mọ́ra àwọn kankan ń bẹ nǹkan bí nǹkan ayé láàbì fà wọn mọ́ra mọ́ bá wá wọlé tán wà pé ah àṣíjẹ́sì ìdí rẹ̀ ẹ̀mí ìtayé òní ó wà sí kínú gbà náà yóò wà kú ẹlòmí ò máa bẹ́ ó lè jẹ́ kò níṣẹ́ lọ́wọ́ ní ṣe wá mọ́sálásí ẹ má lè pé lórí gbọ́ ara rẹ̀ bá bá wáṣẹ́ tó nìsí àní àní ẹ wáṣẹ́ fún wo ẹ̀rì kí ń bá wá fún ẹ̀mí rẹ̀ ló wà rọ̀ mọ́ pé a ah, kì í sí ní kò mọ́sálásí mọ̀ kírun àwọn nǹkan tá a mọ̀ sí nù ẹ mọ̀ fi dáadáa kó àwọn èèyàn mara lẹ́yìn nígbà anábì dé Mádínà inú tá anábì ọkọ̀ pa àwọn èèyàn sí onáà pé absus salam ya ayyuhan abṣu salam wa at'imu ta'am ẹ̀rìbá wasilul arham wasallu bil layli wan nasu niyam tadkhulul jannata bi salam anábi ní mo pẹ̀yìn èèyàn abṣu salam ẹ máa fọ́ sálámà kálá ní ara yìí wa at'imu ta'am ẹ máa fáwọn èèyàn ló jẹ oúnjẹ àti alè fún oúnjẹ pèèyàn wá sí mùsùlùmí ẹlòmí ń bẹ tẹ́ ẹ ń ṣe ó wá ń báyàn ló jẹ pé gbogbo táǹkà lẹ́yìn àwọn mùsùlùmí ò mọ́ sí mọ́

a tó gbọ́sì gbọ́sì ordinary làákà ìlàjọ ìbára wa sọ̀rọ̀ wọn kádó wá ní nínú ìṣẹ̀rí ẹnìké lo arísìkí èèyàn ẹnìké sì lo kádà rí èèyàn ẹwà wọn gbàtà àmọ́ láǹfààní àti mọ̀ ṣe àwọn ètò ìtọ̀ àmù tọ̀ àmù nínú mọ́ṣáláṣí wọn yà yìí a sì ra wọn kan àwọn náà àfa àná pẹ̀lú àwọn bá wọ́n sì mọ̀ lọ́rí sọ fáwọn èèyàn ẹ mọ́ àfa ó kọyín ń lọ́rí fún ó kọyín gbowó sáwọ́dí ni ó èyí ti máa fún pé yóò gbowó ẹ̀lákùnrin àwọn abẹ́láfẹ́ ó kò yẹn gbowó kò dìbà bá tó gbèrè sí fún yẹn ẹbẹ́nu wó kọ̀kẹ́kọ̀ kọ gbogbo ẹ̀ láti lè ṣe ẹ̀ni àti ṣẹ́jẹ̀ tí wọ́n náà wọ́n sì gbé oúnjẹ wá nígbà tí ó ti parọ́ orí mímbà rí kéèyàn ti mọ ọbẹ̀ lórí mímbà rí máa parọ́ mọ́ èèyàn méyàn náà lè máa gbọ́ abáyọ jẹ́ túbá tó dábá dálìkì àmọ́ yìí ju wájú ọlọ́gbọ́ ọlọ́run ó parọ́ mọ́ mi láyé mo sì mọ̀ pé òun náà yóò tiẹ̀ máa gbọ́ abáyì lórí gbọ́dọ̀ máa gbọ́ ó ní ààyè èèyàn ó ti ṣẹ́kù kámẹ́rà sínú mọ́sálásí ó so gbogbo fídíò yìí ń gbé lọ sí

so àwọn ìwò oríta kànmọ́ ti ń da ìkẹrù fún ara wa bẹ́ẹ̀sì ni ẹlòmíì mọ̀ yà yìí pé tọba rí táwà ń bá ń kó jẹ báwọn èèyàn mọ́sálásí wá yà yìí kí gbogbo jẹmọ́ ló mọ̀ gbọ́ lágbàáyé àbí gbogbo tá a bá ti gbọ́ wa pé àwọn pẹ̀lú ìbí àgbàlógún níbi àgbègbè bá pápá àwọn ọmọlẹ́jọ́ ayé ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan bá wọn ni Islam ló mú gbogbo ẹ̀ wá àmọ́ gbogbo nǹkan yìí gbogbo ẹ̀ láti láti dànù so a máa ń fi àwọn àǹfààní ayé náà a máa ń fi fa ojú àwọn èèyàn mọ́ra ẹ wá sẹ́ fáwọn èèyàn ẹni tí òrílégbé ẹ wá ní fún òrílégbé ẹ wá ní fún gbogbo òní ti máa rílégbé ẹ fi fa ẹ fún olódìdí yàrá kan yàrá rẹ̀ ẹ lọ ilé jàn ẹ̀kọ́ kalẹ̀ kẹwàá kọ yàrá yàrá yàrá yàrá àwọn ẹni tí yàrá ti ń jẹ mọ́ gbọ́n sílé ẹ̀yà yàrá ti ń rìn yàrá ti ń rìn gbogbo rú àwọn nìkílẹ̀ ẹ kó wọn wọnú Islam wọn kírun wọn gbàwẹ̀ wọn ṣe gbogbo ẹ̀ ẹ̀wẹ́ yóò bá náà jọ kíní kan wọ́n ní bébí bá ti kúrò nínú ìṣẹ́ àbí kí ìṣẹ́ ṣe kínú ìṣẹ́ ti bu ṣe ẹwà wà àwọn tí èsì mùsùlùmí àmúrán sí láwọn àdúgbò wa nígbà tá ń bẹ ní ẹ̀ẹ́dàgbà kan wáyé ìmọ̀ bóyá Àbújá fàrùn rántí àwọn kan bẹ wọn gbé mọ́tò wá báyìí christian ni wọn wọn ti wá sí ilé ìfìyẹn wọn sì páàkì ẹsẹ̀ wọn take away every sunday wọn lè mọ wa bàbá gbogbo àwọn ọmọ kéékèèké ńgbà náà wọn lọ sẹẹtì kalẹ̀ àti àwọn ìyá àgbàlagbà tí wọn sẹẹtì kalẹ̀ báyìí lẹ́sìn mọ̀ pé nǹkan mi nǹkan ńláńlá ni ṣẹ́ẹ̀sì rírù ló ta wà ìyá bùkátà ṣùgbọ́n ibi ń pàwọn èèyàn lù ìbá ìyẹn múnú lù yìí ní nǹkan bíi two thousand and 2018 tí n bá gbàgbé ní mọ́ríkàzì wa ní Òṣogbo lọ́dọ̀ ṣekùnà alfáàbẹ́ Dr. Fadil Abíọ́lá nùgbé al-Imam habibullah ta'ala wa ra'a a máa ń ṣe dáwúrà kan lọ́dọọdún Dawratul Imam Malik as-Sanawiyya kòró ni òjá sí ti ọdún tó lọ ọlọ́mọṣẹ́ àjẹ́jú tọdún ní ọgbọ́sí dáwúrà yìí tàbá wá ṣe prógámù kan wá máa tẹ̀lé dáwúrà wa prógámù yẹn fún àwọn aráàlú ní oúnjẹ àwa kéde oúnjẹ táwa nígbà náà bóyá ya jẹ bí èèyàn one thousand five hundred àwa ṣe mítìn pé bóun ní ká ti ṣe ká lè rérò bá ní ká ṣe ámbìlì kan ká kéde káwọn èèyàn gbé mọ́tò kan lọ kéde ẹ gbogbo ọjà wọ́n kéde wàhálà ìyáde ìrú pọ̀ ju àwọn afẹ́ wọnú ọgbà géètì ńlá méjì báyìí wá wà gbogbo àti àwa eh, ẹnìkan tó wà ní ìjáàjú wà lẹ́gbẹ́ báyìí èmi dúró láàrin báyìí àwọn tòtòrò dúró báyìí sẹ́ni bí a dúró sí ọ̀pọ̀lọ́ ìwá sí ọ̀pọ̀ sún sẹ́yìn ọmọ anábì adamu aláyà akọwákọ̀pọ̀ ni o akọwákọ̀pọ̀ ni o níbi cloud yẹn tẹ bá rí òórùn tó ń bá àṣà wa bá òórùn tí wọ́n ń bá wa ní àwọn oúnjẹ tó yẹ pé sọ́mi ah, ah, ìyẹn náà ní ìrùn báyìí

yàrá ẹnìkejì bí tẹ́lẹ̀ mi tó kú báyìí wallahi alazim wọ́n fà mí yọ láàrin àwọn èèyàn ẹni tó bá ní mọ́ ń tẹ̀yàn pa ní hajj mo rí lọ́dún náà wọ́n fà mí báyìí kódà obìnrin ló fà mí jọ náà nígbò náà tó pé kí nìkan lè fi láti mọ́ àwọn àfà wọ́n fà mí dé báyìí pé ah, àfà àwọn tó fẹ́ fún wáṣí náà rí ah, àṣà kàtó wáyọ̀ mí sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ìwà wọlé tán ah, tó sọ tẹ́rí ó tó wákàtí kan kátórí di àríjọ ẹjọ́kó ẹdìdé ẹtò ẹṣẹgbá aláìgbogbo tá a pínjọ́ náà kò kárí o wọ́n tó pín ìwòta bẹ̀rẹ̀ sí ní pé bí i one thousand naira fún àwọn èyí kò kárí ìgbóyà láti jẹ́ ìpè àṣìmọ́ ẹ̀dá kò ìwà àǹfààní nìyí kéèyàn wá máa ṣe níbi ẹ̀mí ẹ̀ta lọ́dún ládùúgbò ẹgbẹ́ kó àwọn ránṣẹ́ lóṣogbo mẹ́wọ́n ẹgbẹ́ wá ṣáàdúgbò kan ẹgbẹ́ lèkó ẹgbẹ́ lògùn ẹgbẹ́ yẹ́n wá máa tí nǹkan bá mi máa wà ìsìláàmù láńpẹ̀pẹ̀ sí yẹn àmọ́ àwọn tán bá lẹ́kọ̀ọ́ Islam níjọ́ tẹ bá rí olówó kan táwọn kí ìrẹ́ káwọn olówó wá mọ́ sílẹ̀ Yorùbá yóò kódà mo gbọ́ láìpẹ́ kíkan náà àwọn àlùfáà wa aláwọn gan ti ní ẹwú gbogbo àáṣẹ ń wá mùsáàdà fáwọn èèyàn láti sáwọ́dí ẹmọ́ wà mọ́ ẹ fi ilẹ̀ sí yan sáwọ́dí rẹ̀ àwọn olówó tí wà nù Nàìjíríà yìí náà ẹjẹ́ akọ́ wọn lẹ́kọ̀ọ́ débẹ̀ ṣé báwọn kàwọn rẹ̀ títọ́ lọ́ọ̀ náà fi ń ṣe wọ́n gbowó kalẹ̀ pé ẹ máa lọ gbẹ́bọ̀ wò fáwọn èèyàn ẹ máa lọ pẹran fáwọn èèyàn ẹ máa lọ dáná fáwọn èèyàn ẹ máa lọ ṣe ẹ lọ kọ́mọdélájú fáwọn èèyàn kódà àwọn ọmọ kọ́lé ẹjẹ́ káwọn dárùn àìtàm káwọn ọmọ òrukàn mọ́ gbé bẹ́ dárùn masakin àwọn aláìníkẹ́ mọ́ gbé bẹ́ ọmọ ń kọ́ ogorú gaba nù àwọn olówó tiwa náà lè ṣe ẹjẹ́ akọ́ wọn lẹ́kọ̀ọ́ débẹ̀ níbẹ̀ mo ti ah, bí a two hundred naira fáwọn èèyàn èèyàn 200, hundred wọ́n ṣàmọ́ wáyé ọ̀nà lé òun láàárọ̀ tó sunday báyìí wọ́n mọ̀ ha fáwọn ọ̀nà wọn láìgbà tí ó bá fi ha fún ọ̀sẹ̀ mẹ́ta ẹ̀wọ̀n tí ó mọ̀ lọ́nù rẹ̀ ẹ́ àdéhùn kí wa ló kù tí wọ́n ń lò báyìí bọ́lá wo ọtún wa ṣe kíní kan sì gbẹ́mí sàrà sọ́rí wọ́tọ̀ ọba máa ń fi owó ti sàrà bẹ́ẹ̀ ọ̀ nínú sí kò ní yọ iṣẹ́ dáhùn gan-an wọ́n wà mọ́ pẹ́ra ẹ̀jẹ̀ mọ́ lọ ọmọ àríjìkì yìí ń lo ní ọwọ́ ara rẹ̀ nígbà tí ó lọ àríjìkì rẹ̀ kí lọ rí jẹ kí lọ rí mu a ń tún bọ́ọ̀sì bọ́ọ̀sì alẹ́dìkè ilá àríjìkì èèyàn ẹ tún mọ gbọ́rọ̀ lẹ́nu àwọn àfáà pàápàá ènìyàn ló ló so kámẹ́rà mọ́ ayé kó kọ́ wọn gbowó ẹ̀rọ káwa náà wà láàgbàgbọ́ yìí mọ́ káwa náà bínú pé a ah, ah, ní kí oúnjẹ fún ìyẹn ládùúgbò yìí àbá ah, ọgbọ́kàn tàwọn bọ́kàn wọn mọ̀ jam tó náà nìyí tàbá tún rí mi àti gini àti ẹwọ olú àwọn ìtaṣe nínú lockdown tàbá rí pé tí ẹ̀lá mẹ́mọ̀ wà nínú adábà òṣè tàbá tún rí mi ìtàwọn ìyẹ̀bá tún yẹ sí báyìí fáwọn èèyàn àwọn ọmọ sí tí wá lọ ìwọ máa ń rojọ́ wọn fókọ àwọn èèyàn burúkú àti pàdé ìbá ti ní nǹkan kan mọ́ àmọ́ aṣọ pé ọmọ kí làgbé wọn ọmọ ọ̀rọ̀ làbí wọ́n jogún bá lọ́dọ̀ ọ̀dọ̀ bàbá wọn ọlọ́mọṣà fún alágbọ̀ọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó wá ń gbé àbútọ́lé ha ní condition pọ́ ọba lè gba islam èyí ṣe kínú ìfẹ́ ọ àbútọ́lé ha sì gba islam lóòótọ́ islam tá àbútọ́lé ha gbà ó ní ó mùsùlùmí òun fi ṣe sàdáàtì rẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ kọ́rọ̀ ọlọ́run wa tọ́ ńgbò wá rí bẹ́ẹ̀ tán ó mùsùlùmí yìí àwọn ọlá rẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ kódà nínú táwọn àlùfáà mọ́ sọ ni pé nínú pé èèyàn fẹ́ràn mímọ́ ó mùsùlùmí fẹ́ràn mọ́ ẹ̀rí kó fẹ́ràn mọ̀ ọ́n náà nígbà abẹ́kọ̀ yìí ó tún wá dó ní tìjú obìnrin ẹ̀rí kó tún dó ní tìjú obìnrin òun náà látún fẹ́kọ̀ yìí wọ́n ló wá sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam kí ló wá wí. yálà yálà yà wàlà abúlé abbas máa bẹ káàlù ẹ̀rìjẹ́ fún mi lọ́dún fún mi. ó bá ní ya Rasulullah eré òtúnṣe ọlọ́run. inna Allah ẹ máa wòrán o ṣẹ́rí gbólóhùn tó kọ́kọ́ wí o gbólóhùn ni ó kàn tì síwájú nínú kéwú à ń pe kí ní kan lọ́dọ̀ àwọn afọ́ oníbàlágà nínú elmond badẹ́ ẹ̀ wọ́n ń pe kí ní kan ní bàrọ́ àti istihlal ibò pé bàrọ́ àtú alistihlal oníkàfẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ káwá wá kọ́kọ́ wá ọ̀rọ̀ tí ó sojú lọ́yìn kákọ̀ọ́kọ́ tì síwájú òun là ń pè ní bara'atu al-istihlal ọ̀rọ̀ yìí ni ó mùsùlùmí kọ́kọ́ ti síwájú náà yá ẹ̀jẹ̀ kọ́kọ́ gbọ́rú ọ̀rọ̀ yìí ìwọ̀n ká nàbí wọ́n kọ́kọ́ fi torí pé èyí tó fẹ́ béèrè ní bùkátà sí pé àá ah, ah, kúrò lẹ́ni tí wá rí báyìí kí ni mùsùlùmí kí ló jù wájú ó ní inna Allaha la yastahi min al ọgbọ́n ọlọ́wọ́ bá wá gan kí ọlọ́run yìí ti jú láyé kíni alùkwáyé náà sì gbé wá inna allaha la yastahi an yadriba masalan ma ba'udatan fama fawqaha olùwárí ah, èmi ọlọ́run ọbọ̀ ní tijú láti lè fàpẹ̀jú ilẹ̀ kódà àpèjúwe ẹ̀fọn bẹ́ẹ̀ni ọlọ́run ti tó káńkà tó náà èyí mọ́ fàpẹ̀ ẹ̀fọn àpèjúwe ọ̀rọ̀ fún ọlọ́run yìí ní tijú ẹ̀ ọwà ó mùsùlùmí ọkọ̀ wá kì yóò síwájú náà ó dání torí ìbéèrè tó fẹ́ béèrè ìbéèrè tí ojú ọmọ ti obìnrin láti béèrè irú ẹ̀ kódà ojú ọmọ ti ọkùnrin àfáà tán bá ń bi pé irú ìbéèrè wo ni wọ́n ń bi mí irú ẹ̀ lọ́wọ́ béèrè lọ́wọ́ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam min gúúsùlé ìdá ìbéèrè náà nù ó ní ìrànlọ́bí dákùn fàhálà alàlùmárù àti min gúúsùlé ìjóbìnrin sí dandan ní kó wẹ́jẹ́ náà ihtalamat yíṣẹ́ ìtàmàláti olóyún nù ihtalamat ló lálàá tí ó ọ̀rọ̀ àtàn sọ̀rọ̀ mímù tó gbáwá títí láàmú tí ìjìn lásán ìtumọ̀ lọ̀gùn mi ìdáhíyá ọtún pè gbogbo náà ihtalamat wọ́n máa jẹ́ kí wọ́n máa dàpọ̀ fàálà alàlmar àti nínú gúúsùlù ó ní ìjẹ́ dandan ní kóbìnrin owó ẹjẹ́ náà bá ìdáhíyá ẹ́ṣtàlàmà tóbìnrin ní bá sùn tó wá lálàá pé wọ́n bú ń ṣe nǹkan pọ̀ lójú oorun tẹ́rí pé ìbéèrè nígbà tó àbí ògbàdúrú kó ra tí mùsùlùmí wá béèrè béèrè wọ́n ní àwọn ànábì kan bẹ́ẹ̀ jòkó náà wọ́n ní bí yóò ti gbọ́ béèrè bá ah, ah, ọ̀rọ̀ sì wàá daṣọ pé ah, mùsùlùmí wá béèrè <laughs> <laughs> sallallahu alayhi wa sallam igba wa béèrè bẹ́ẹ̀ kí ni ànábì wa wí. faqala rasulullahi sallallahu alayhi wa sallam na'am. ànábì níbẹ̀ ni bóbìnrin bá sùn tó lálàá pé wọ́n bò ní nǹkan pọ̀ gbogbo oorun ànábì ni kó wẹ jẹ́nàbà. àmọ́ májẹ̀mú tí ó fi wẹ jẹ́nàbà ni pé ìdáhíyá rọ àtìmá ká ló bá rí kóun dání sára ká tọ̀ bá jáde lára rẹ̀ tó bá dání òní ó ṣe kí ni òní kú mo wẹ̀ jẹnaba tí ń túmọ̀ sí pé bí ò bá ti dá mi yóò kàn padà rántí pé ara ah, fi nǹkan bá ìṣẹ̀lẹ̀ kò nídìí àwọn àwọn ìjẹnaba ọlọ́mọ sáà wa ní agbóyọ ọ̀rọ̀ yìí ó kọ́kọ́ fáwọn kéde kan nílẹ̀ fún wa ó establish àwọn fact kan tí lọ tí mo ń gbọ̀n lọ́dọ̀ ẹlòmíì àwọn fact tó establish ni pé aṣọ́bìnrin náà máa sùn kán lálàá pọ́kùnrin mò ní nǹkan pọ̀ àṣebí tí ma ń sọkùnrin o náà ní kí ni ní ṣòbìnrin kódà ń bí ẹgbà wá kan wọ́n ní àwọn ànádì tí mẹ́dùnkú sọ pé a ah, sóbìnrin a mọ́ lágbó aláàmì ní tóbi ó tún wá jáde ah, ànádì níbẹ̀ ní ìnáma nìsáú ṣàkọ́ a kí là ń pè lóbi ìbóbìnrin akànlápò lára ọkùnrin náà ni tó ti ń bẹ lára ọkùnrin náà ní bẹ lára obìnrin bí sì ti sọkùnrin náà ní ṣe obìnrin ìdájọ́ tó bá sì gbọ́kùnrin náà ló bá obìnrin èyí tá a bá fẹ́ kó jẹ́ tóbìnrin lọ́tọ̀ alukurani ó là á àbí kí súnà níbo àmọ́ ó là á fún wa pé eléyìí tóbìnrin ni so fáàkì kan nu fáàkì yóò wá níbẹ̀ kọ́ mọ́ nù o torí àmọ́ róbìnrin tó ń sọ pé ah, ìwé òsèmí rí tàbí wá sókè ńlá la pé ah, ìwé òsèmí rí àmọ́ ráwọn obìnrin ní kí wọ́n máa ń sọ lórí yìí kódà ìwé òní àbílò ẹ bá tiẹ̀ ṣòun pé òun tó wá dá mi à ah, kò ṣòun bẹ́ẹ̀ ni obìnrin tó bá tún sọ yìí ò kò ṣe gíní jama kò parọ́ kò tọ́lù náà sọ àmọ́ bóun ti sọ tí ẹun bẹ́ẹ̀ ló jẹ́ sí bọ́kùnrin tí máa ń sùn tí ó lálàrú nǹkan bẹ́ẹ̀ tó mi ó sì kan sí ṣòkòtò rẹ̀ bẹ́ẹ̀ náà ni mo ń ṣàwọn obìnrin mi fáàkì alákọ̀ọ́kọ́ nù bàbá rí rẹ̀ ọlọ́mọṣà fún alágbọ̀ọ́yé rẹ̀ fáàkì ẹlẹ́ẹ̀kejì tá a tún gbọ́dọ̀ gbọ́yé nínú àdíìsì yìí ni pé tọ́rọ̀ bá dọ̀rọ̀ mímọ́ àìmọ́ ti ju rẹ̀ wò ẹwọ́n tí ó mùsùlùmí fi bẹ̀rẹ̀ ó ní inna Allaha la yastahi nínú ìṣàn pé á ah, ọlọ́run ọba èyí ti ju tó bá di bí ká sọ òótọ́ obìnrin tí nǹkan ò bá yé má ti ju láti béèrè lọ́dọ̀ àfa àmọ́ tó ń ti ta ni ọmọ ti ju yìí kì ṣe kọ́ tó wá fi aṣákùn ó tẹ̀mọ́ gbọ́ má tijú at the same time má ṣe kíni má fi aṣakun yéṣe pọ́ wàá débẹ̀ tó máa dákọ̀ gbogbo ẹ̀ ẹ̀ kíní kan ló wá fi kíní kan bọ̀ wá àhùn ah, ah, mm, mm, mm. wọ́n sì kóòdù ẹ̀ náà àmọ́ tó bá di pé tó bá ti kóòdù ẹ̀ jù kò ní yí ẹni tí ọfẹ́ bí èyí tí ò bá yẹ kọ kóòdù tètè yá di kóòdù ẹ̀ kí ó lè bá a pé ọ ní ẹ̀kọ́ tí yóò yẹ kóró ìyẹn ló fà yálà wa Aisha radiyallahu anha ó dìdì kan ó dìdì kan lẹ̀kan lẹ̀ ṣàdúrà fáwọn ìyàwó obìnrin Ansar ní Madina wọ́n ní a ìtìjú ègbé wọn débi kan mọ́ lè kẹ́kọ̀ọ́ ń pa ìsìn Ọlọ́run irú ẹ̀ ní mùsùlùmí ṣe ẹ̀rí wá dípò à ń tijú ìdájọ́ yìí nìsí wọn mímọ́ ẹ̀ á rí ẹ̀kọ́ nìlá rábí tó pé ó mùsùlùmí lára tó fẹ́ràn mímọ́ ìfẹ́ mímọ́ náà ló mú gbódìdí ọmọ rẹ̀ fà nẹ́bùwà Muhammad ìfẹ́ mọ̀ náà ló ṣe kínú ló débẹ̀ sallallahu alaihi wasallam ẹ̀kọ́ lọ́mọ sáfún wa ní àgbóyé ọ̀rọ̀ rẹ̀ ó sì jẹ́ kọ́rọ̀ ọlọ́run bá kó jẹ́ kó yé wa èyí ò ti jẹ́ ẹ̀kọ́ kejì táàmù lábẹ́ àdéhìí yìí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ọlọ́run ọba náà máa ń tijú ọlọ́run ọba náà máa ń ṣe kí ni ìmọ̀ ń tijú ní inna Allaha la yastahi ayé ẹ̀kọ́ àmọ́ bí òtítù ní tijú oníbi kábẹ́sọ̀ tọ́ ó túnmọ̀ sí pé nínú ìròyìn tá a fi mọ ìròyìn tọ́lọ̀ ní alhaya àmọ́láàárín yìí táwà ní sọ pé ah, àwọn àtọ́lọ́wò tí wá jọra wa kálà àjọra wa ìtìjú ọlọ́run kìí ṣe ń báwa tí mọ́ ń tìjú ẹ̀dàkùn bọ́lọ́run ti rí gẹ́gẹ́ fún rẹ̀ sí báwa ti rí ni àà ní tàlàyé bọ́lọ́run ti rí ó dà sábà bìnrin àti ní ti pé ẹ̀mí tẹ̀ fi ń tẹ̀ nígbò ló ti rí tọ̀sẹ́ ìdẹ́ wa nímọ̀ nípa bẹ́mi yìí ti rí lẹ́rẹ́ máa mọ̀ nípa tọ́lọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ pàápàá àwọn ìròyìn ọlọ́run àìlè mọ́ àmọ́ ìtumọ̀ rẹ̀ tá mọ̀ náà nípa mọ̀ ojú ó ti jó lọ ọba tí wọ́n ti jó kódà nù hadithi kan ó ní Allahu hayyi ọlọ́run máa ti ju pé kí ẹrú òun wá tẹ́wọ́ sóhun báyìí láti mọ ṣàdúrà kó wá káwọ̀ ní kó padà kọ́ńlọ́n sì mọ́ fi tó fẹ́ lé lọ́wọ́ ọlọ́run ìfẹ́ sílẹ̀ subhanahu kọ́lọ́ mọ́ṣá fún wa ní agbóyọ̀ ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́lọ́ lọ́wọ́ ọ̀rọ̀ yé wa ẹ̀ àwọn tó bá pè ní ròyìn ọlọ́run kò jọ tẹ̀dá o at the same time a máa ń torí pé ó kọ́ wá pa tòun àtẹ̀dá pọ̀ káwa nítorí ẹ̀ á jẹ́ pé kìíní ibi ìtẹ̀dá ló ti rí kàlá tọ́lá wọn sì bá dá wí yìí ẹ mọ̀ra àwọn ẹlòmíì tí wọ́n mọ̀ dàrú lára ogun mímọ̀ tá a padà jà nílẹ̀ Yorùbá oní agbègbè tẹ́ríta dé yìí o ogun mọ̀ ń bọ̀ lórí ẹ̀ tọ́jọ́ wájú ogun nìyàn ìtàn rẹ̀ sì ti pẹ́ ilẹ̀ yorùbá ìtì mọ exist táwọn àlùfáà ti ń fa nínú islam ọlọ́ọ̀ni ọ̀rọ̀ alasuna òsìfà nígbà tí balẹ̀ yorùbá yìí náà tó náà sì bùkátà sí fẹ́ ṣe àtúnṣe rẹ̀ ọlọ́mọṣà fún alágbóyè ọ̀rọ̀ èyí náà tún jẹ́ kọ́ tá a gbọ́dọ̀ mú nínú àdéhùn ẹ̀kọ́ mi ìtawà mú bẹ́ẹ̀ ni pé béèyàn bá sùn tó lálàárù nǹkan bẹ́ẹ̀ òkúta náà jẹnubá àmọ́ májẹ̀mú ni májẹ̀mú ni pé béèyàn bá rí pó mi òun ṣe kí ni òun dá mi pé yóò bá ti ró mi pé yóò bá ti ró mi kódà tó bá wá jí tó wá rántí pé á ah, lójú àlámùmọ̀ lálàá pé mo ti báyìí pẹ̀lú ìyàwó mi ẹ̀yà mo wá wo gbogbo ara rẹ̀ kò sí omi kò jẹnubá náà nù kó kọ́ ṣàlù àlá rẹ̀ kó lọ rí kí òun àmọ́ tó mi tó bá ilé ti ró mi tó jẹ́ mọ̀ ní yù gangan ẹ̀kọ́tọ̀ tó ni mọ́ fi yù àti tí ó kọjá ń pa rẹ̀ alọ̀ ní tún gbọ́ tó mọ̀ ní yù gangan tó bá ilé ti jáde èèyàn ti dáràn jẹnaba bẹ́ẹ̀ náà lóbìnrin náà tó náà bá ti wá rí mọ̀ ní yù òun náà ti dáràn jẹnaba ẹ̀kọ́ mi ìtàkùn wa mú bẹ̀ ni pé àsóbìnrin náà ní mọ̀ ní yù àsóbìnrin náà àwọn náà látọ̀ tiwọn bọ́kùnrin náà ti ní àtọ̀ bí oyé tó tọkùnrin bá ṣe pẹ̀lú obìnrin tí àtọ̀ ó jáde bẹ́ẹ̀ náà lóbìnrin náà àtọ̀ ó jáde lára tí wọn náà kódà nínú ẹ̀ ṣe nínú àwọn tá a ti kéwòn tẹ̀sí níbi tí ọmọ ń jọ bàbá àbọ̀ ọmọ ń jọ ìyá àbọ̀ ọmọ ń jọkùnrin ọmọ ń jóbìnrin ara bí tó ti wá náà rẹ̀ ah, fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ eh, kó sì fi ọ̀rọ̀ ọlọ́run lé wa ṣùgbọ́n èèyàn bá lálàá wẹ́ẹ̀ tí ò bá وغير ذلك آبلوا وبمنه وكرمه وعنده وفضله أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ẹja tó báyìí lẹ́nu nítorí àsìkò àti àwọn ìrìn àjò ní ìta tó ní láti lọ àbílú àwọn ọmọ ní kọ́lá bí kò sálẹ̀ kọ́lá rà fún wa. àmọ́ àgbà mi rè almi soal one two three okay four ìbéèrè mẹ́rin là nílé fadal yá bàbá yìí náà ṣùgbọ́n hmm. Okay. Mm-hmm. inna lillahi wa inna ilaihi tó lọ ọlọ́mọ sáàsánú wa ìbéèrè tí wọ́n béèrè wọ́n ní agbọ́wà táwọn gbọ́wà sí pé ẹnìkan ní agbèfẹ́lú ìyàwó mẹ́rin lọ ọkùnrin ní súfì kan báyìí àwọn èèyàn sẹ́ẹ̀dì fídíò rẹ̀ sí mi ní bóyá jẹ̀ta máa náà kódà olùmí tó tẹ́ndì ẹ̀ kálukú tó ń tún sẹ́ndì náà mo sì ti rí tẹ́lẹ̀ ẹ̀ àmọ́kàn jẹ́ pé lára àwọn issues tèmi fẹ́ báwọn èèyàn sọ lórí àwọn àkàbà nílùú àwọn ọ̀gá wọn lórí pé ìjẹ́ ìjẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọlọ́run ní kó hàn púpọ̀ kò pamọ́ sẹ́ni kankan ẹni bá ló pamọ́ sóhun kò yá mọ́ tí ń ṣe ni àmọ́ ìtawà pàṣẹ ká mú ìjàmọ́ ọmọ rí Yorùbá yìí àdáwò sì ń bẹ gbogbo àwọn tán tó já àfá tá ń pè wọ́n ní àfá nísìnyí òun sì gbọ́ gbangba ní ti ń wípa nítorí pé ó sì fẹ́ dìfẹ́ǹdì ṣé Ibrahim Niyas ni o bá gbọ́rọ̀ dáadáa ó fẹ́ dìfẹ́ǹdì ṣé wọn ni o torí pé ṣé wọn fẹ́ yàwó seventy something tó bá ní ẹ kí ni jẹ́ bẹ́ẹ̀ ẹ sì mọ kí fáwọn èèyàn kan lọ́ọ̀lẹ́ ìgbọ́dọ̀ fẹ́ ju mẹ́rin lọ ó ní kò síbẹ̀ ní Al-Qur'an ó bá ní ẹ pípẹ́ ayé àtọ́lọ́wọ́ bá sọ pé fásitì ìhùn máa tọ́ bá làkún máa fi náà wà ó ní wáwù ní àti ní látàǹsọ̀nà kẹrí gbólóhùn tó kọ́kọ́ wá wájú ní òkọ́kọ́ yé gbólóhùn mọ́ sí náà ó ní òkọ́kọ́ yé tẹ́ àgbé ọ̀tọ̀ nìkan ní ìsìnà tẹ́yì ní mọ́síná ṣùlásà tó tọ́ àìmọ̀túmọ̀ ń táyà ní sọ lárúbáwà bẹ̀rún bí ibi tó dò rẹ̀ parí sí oníbi àwọn gbólóhùn mọ́síná àti gbólóhùn sùláfá àti gbólóhùn òbá ṣẹ́rí tí ń tù ní káni tó wà ń bẹ̀ ní pé fáńsì ìhúmọ́ tó bá làkúnmọ́ nìta ìsìnàtẹ́yìnì wá sùláfá pátàlásà wá rùbá ìtúkùn tó bẹ́ tún gan wà àrùbá ìtúkùn tó bẹ́ tún gan náà tún ní wọ́n kàn ìmọ́kàn jìnnà kálukúwá di pélẹ̀ yorùbá ìlà àfijára ní àná fi ń jáfà àdìkan wà gbára bẹ̀mẹ̀ àdìkan lè rọjú wọ́n rọjú wọ́n ẹni bá ti lè lóde tọ́ lè rọjú wọ́n tọ́ ti lè gbọ́n tọ́ lè pẹ́ ẹnu rẹ dáadáa tọ́mọ sọ àwọn ọ̀rọ̀ àṣẹ láti lè sọ àṣẹ dáadáa ọdí dàfà lọ́tọ̀ àwọn adájọ́ra ni tọ́wá ní yíò lẹ́ṣẹ̀ nípa nẹ́bí mẹ́sàn-án lẹ́kọ̀ọ́ tó lọ ojú òyí ọ tànàbùwà Muhammad sallallahu alaihi wasallam anábì nìkan la fún níwú ẹ̀ alì nǹkan tá ń pè ní àwọn khasa'is rasulillah àwọn nǹkan tó ṣe pé anábì nìkan ló ní ẹnìkan kò ní bá pín bẹ́ irú ẹ̀ nìkan káfẹ́yàwó ju mẹ́rin lọ ẹnìkan ò gbọ́dọ̀ bá anábì kódà àwọn kìíní kan ń bẹ ọ̀ràn èèyàn ní ni lórí annabi sallallahu alaihi wasallam kó jí lórí ẹ̀nà bílá but ẹni àti yíkí ni lọ́rọ̀ díwá súnà ní sáà bá ṣe bá bá sí àwọn ògbẹ̀ṣẹ̀ sàwọn àfáà ní ìtàn pè ní kọ̀sọ́ ìsù rọ̀sùl àwọn ìtàn tó yí pé annabi nìkan làdá fún lófin so nínú orúkọ ipá annabi nìkan làdá fún oníká níyàwó kọjá mẹ́rin àmì ìwà gbákù táwọn ilé ìgbé káàkiri wọ́n kàn jáde ó kàn bẹ̀rẹ̀ náà ni inú onú máa dùn pé ẹ̀sọ́ ti sọ̀rọ̀ ó káàkiri àbíkọ́nà kó sànúwà ọ̀ àdánwò ló wọlé ayé so ẹ̀kọ́ tí ó sì yẹ ẹ̀kọ́yìn mọ́ sọ pé sẹ́rí ibi tí problem gbogbo àwọn pípù yìí wà ẹ̀kọ́ tí ò kọ́kọ́ yí wọn táwọn yẹn sì ti gbé wọn sí pàpà ẹ̀kọ́ ò dẹ̀ yí wọn ẹgbẹ́ tẹ̀sí ẹ̀rẹ̀ mọ́ sọ pé ah, àwọn gbọ́ lárúgbọ́ lárúgbọ́ wà èyí katira wọn ẹ̀yìn kan máa wá wọn lọ nílé ẹ̀kọ́ kan kẹ́ máa lọ wò wọ́n tẹ́bàá dẹ̀ bí kẹ́ máa bá kan máa kó tẹ̀sùbá wàhálà tẹ̀sùbá wàhálà ó sì kó àwọn dàlá ẹ̀rẹ̀ gílógún ẹ̀ dàlá ìlú àwọn ìgò ìgò ìgò oríṣiríṣi báyìí wọ́n rọ̀ dúdú sínú ilé wọ́n rọ̀ wú sínú ilé àwọn tẹ́ máa bá ń lé wọn nu ẹ̀rákùn ibo ni ó sì ìdájọ́ ṣẹ̀rí àánú bẹ̀rù ìbá máa nílé nìyẹn tí wọ́n tó ìdẹ́bá tó ní tí àwọn òwe tó wá ṣe gíláàsì sí ẹjọ́ pé lè òun bẹ́ fi design ilé ti ẹni wọ́n ká ní sọ́nkà lójúmọ́ ní kíláàsì ó ti fọ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ wà dílẹ̀ òun náà máa bọ́ta àjàjàjà ẹgbẹ́nu ìṣọ́ àdánwò ló bá wa ọ̀lọ́yìn àdéhùn àdíkáyà kan mọ́ bẹ́ lọ́run yẹ́ bá rí ṣe mọ́ ń sọ oníkálukú ẹ̀dàkùn a máa tẹ ọkọ́ dúgbẹ́ bọ́lọ̀ ilẹ̀ Yorùbá tẹ ní ti yàtọ̀ síta náà àwàláyé ó ti yàtọ̀ àná ni àwọn yóò mọ̀ fa ìmọ̀ kan sí fáà ní ìwọ tó bá fa ìmọ̀ kan sí fáà ilé ni wàláyé wọ́n ó tú yẹ̀yẹ́ rẹ̀ lẹ́fẹ̀ gbẹ́gbẹ́gbẹ́gbẹ́kú àṣẹ Islam náà dẹ̀rẹ̀dẹ̀ mọ́lẹ̀ Yorùbá ọ̀rọ̀ tí dùn sọ ọ̀rọ̀ tí dùn sọ torí pé mi máa ti gòkè ọ̀rọ̀ tí dùn sọ àràtí dóòsọ́ o àràtí dóòsọ́ torí pé súnà ti gòkè àràtí dóòsọ́ ìrọ̀tí ṣòro pa ìrọ̀tí ṣòro pa torí pé mímà ti gòkè ìrọ̀tí ṣòro pa ìrọ̀tí ṣòro pa ìrọtí ṣòrópa torí pé mímọ̀ ti gòkè ìrọtí ṣòrópa ọ̀rọ̀ tí gbẹ̀gbẹ́ yọ ọ̀rọ̀ tí gbẹ̀yìn yọ ọ̀rọ̀ tí gbẹ̀gbẹ́ yọ ọ̀rọ̀ tí gbẹ̀yìn yọ torí pé mímọ̀ ti gòkè ọ̀rọ̀ tí gbẹ̀gbẹ́ yọ torí pé mi máa ti gòkè ọ̀rọ̀ tí gbẹ̀bù yọ torí pé súnà ti gòkè ọ̀rọ̀ tí gbẹ̀gbẹ̀ aláì súnà ti gòkè alhamdulillah gbogbo ẹni bá parọ́ fáwọn èèyàn wọ́n mọ̀ járọ̀ rẹ̀ lásìkò táwà yìí ṣòkò sáyè gbogbo ìsìláàmù tẹ́ ìsì lánàá irú ah ó ti kú àbí ẹ̀kọ́ ó sì ti lọ orílẹ̀ àfáà tó pà nẹ́gbà Muhammad tí ẹnìkan bá lórí òun yí pẹ̀lú ọ̀rọ̀ lókù tó wọ́n mọ̀ sọ lẹ́nu àájú ebó náà ti gọ̀ fún àbúrírá lásán tó bá ti ló gọ̀ àájú ebó náà ti gọ̀ fún ọ àbúrírá tí ó tó jìbìrì lù tó bá ti ló gọ̀ àájú ebó náà ṣe kínú bọ́ sí gọ̀ kò sí àyè gbogbo nǹkan báwọn mọ́ ni ilẹ̀ Yorùbá ti yàtọ̀ ojú ti là ojú ti là so ìwọ́dúwọ́ náà bá sì mọ̀ pọ̀ jùlẹ́wà relevance níbi ìjà àfà náà lọ́kàtírà ni o tó bá ti wà relevance àdọ́ ìyẹ́ wà relevance àrí ẹ̀hẹ́ ọgbọ́rọ̀ mọ́ lọ́ka kánà àjẹjẹgẹ ìbò ó dá lórá ìṣẹ́lẹ̀ ìbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ọgbọ́dọ̀ mójú tó tíra àmọ́ wà ní mójú tó tíra wà rọ pé ọkàn ma sọ ti jẹ́rí àkòsí tó jọ kò sí wọ́n ti máa ń kójọ́ ìlàbẹ́ tí mú sọ ń tọ́ lálẹ́ sọ ká gbọ́ tọ́ ọ̀bá ti ní ìtọ́bẹ́ sọ mọ́ gbé àdánù fún ẹ sọkútọ̀ ló ń sọ nìyẹn òdẹ́fẹ́ ń jẹ́ ẹ̀ẹ́dẹ̀rúbà òyìn náà ló ti kọjá láti òdá wa yìí àjọ ní nàìjíríà ni ẹ ṣe tí àádọ́ ṣe kí ni a ṣe tí àwámọ̀ pẹ́yìn lẹ́ni àwọn olóṣèlú lọ́wọ́ ẹlẹ́sìn láwọn security personnel tó wẹ́lì mọ́ ṣàwọn jàmbá kan bẹ́ẹ̀ ti ṣe báwọn ibùsùn ní àná nù àríyẹ̀kọ́ bẹ́ẹ̀ bí náà lẹ́wọ̀n pẹ̀sẹ̀ bá lìmọ́mù ahmed náà nu àwọn ẹrú yín àmọ̀ wọ́n gbà náà tó a mọ̀rú yìí ń tẹ àmọ́sẹ̀ ẹ wá sọ ìjọkùsọ̀ kẹ ẹ wà lọ gbé kò sáyè rẹ̀ mọ́lẹ̀ yorùbá wọ́n tó bá ti sọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ètè máa gbé tiẹ̀ náà fún ọ òkúrọ́ ni wọ́n ju ẹ̀ báwọn èèyàn ẹ̀yìn ẹ mọ́tẹ̀lé rọ nípa ayà báyìí ó takò ọ̀rọ̀ báyìí ó takò àdúgbò a ń gbọ́ ìwọ náà kí ló ti yọ ẹ́ nígbà wọn nígbà tí wọn jẹ́ rífẹ́ mílíọ̀n dọ́là ti gbà ní àyíká ìjọba tó dìgbà ẹ báyìí báyìí ọ̀yà ogun yẹn parí ẹ̀ ìjọba wà bá parí ẹ̀ ìjọba wà sí wà bá parí ẹ̀ mo sáyè rẹ̀ mọ́ ni gbogbo iná mọ́ ń káàná gbogbo ẹ ọ lè jẹ yàn ọ lè jẹ yàn àbíjọ ìwọ tó bá sọrú ẹ̀ nísìn ọgbà ìsì lórí rí ẹ̀rọ akató lè ráyé àkọ́kọ́ kẹ́yìn sọ́nà ìwọ tó ọgbà tiẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ má wí àfẹ́ ah, wà sí kí wà sí mọ́ ẹni tí ó bá ṣe wà sí fún wa nílẹ̀ Yorùbá wa lé ní wọnú Al-Qur'an wọ́n ayà jáde wọnú àdìsá nẹ́gbẹ̀wá Muhammad wà sí ìbẹ̀rù Ọlọ́run kwáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àmọ́ wọn máa fi kíní kan mọ pọ̀tà àwọn èèyàn kan lè rówó gbà àbíkọ́ lè wà nípò àbíkọ́ lè mọ wà relevant ọ̀rọ̀ ti gbẹ̀yìn yọ ọ̀rọ̀ ti gbẹ̀gbẹ́ yọ torí pé súnà ti gòkè ọ̀rọ̀ ti gbẹ̀gbẹ́ yọ torí pé súnà ti gòkè ọ̀rọ̀ ti gbẹ̀gbẹ́ yọ ọlọ́mọsáṣánú wa so ìdínú ọkùnrin àìmọ̀kan ló bí sọ tiẹ̀ ẹ bá ti ilẹ̀ tí wọ́n pé kò kéwọ́n yẹn jù torí kó bẹ́ẹ̀ dìfẹ́ bí ṣe Ibrahim ènìyàn stop igbó tí ẹ̀wà sọ pé mọ́síná 2 plus 3 plus 4 kí ló jẹun ó jẹ́ náírà ní tọ́ ọsùn nígbà tánà bí ló jáde láyé ní ìrọ̀ ló ń fẹ́ tí ṣe Ibrahim ṣe wá ń wọ 70 something àbí yóò sáà ní ibi tí wọ́ bóò ní ṣe ń wọ́ ẹwà tí fẹ́ ń jẹ àwọn ọ̀rọ̀ tí ò lápọ̀lẹ̀ ọ̀rọ̀ pọ̀rọ̀ nínú ọlọ́mọdé aṣọ àná ọlọ́wà fọ́tọ̀ tẹ́lẹ̀ kejì àwọn tó máa ń tẹ́lẹ̀ kẹta náà bí náà kó tó mọ̀ sàrọ̀ láàánà alága ìyẹn gbọ́dọ̀ mọ́ tíjú láti kẹ́kọ̀ọ́ à ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní rẹ̀ ìbẹ́ ni pé wọ́n lá ní sunna nígbé tó yóò bá tún ṣẹlẹ̀ kejì kó ṣe àlùwàlà àríwá káwàlẹ̀ yìí ni wọ́n alágbà rí wípé tó ṣe rántú tàǹtírì tàǹfọ́ àwọn yàrá tẹ́ ni ó ti dúó ṣé gbogbo ráǹdì náà ni yóò ti mọ ṣàlùwàlà gbogbo ẹ̀ náà ni kò ti mọ ṣe oníwèsì omi àpàdà tí ó lé bí omi wo lábí mọ́ ń wẹ̀ gan kó mọ́ ṣe gbogbo tó bá ṣe ra wọn kó ṣàlùwàlà kó ṣe rántú náà kó ṣe kí ó ṣe àlùwàlá wá ṣe rántírì náà kó tún ṣe àlùwàlá kó mọ̀ ṣe àlùwàlá kó mọ̀ ṣe àgbà tó bá ń ṣe àlùwàlá yìí àìpé yóò mọ̀ fi ní àìyẹ́ni náà ṣáàkù dáadáa àmọ́ bí ò bá ṣe tún gbẹ̀ṣẹ̀ gbẹ̀ṣẹ̀ ààrá kọlẹ̀ tó sọ fún gbẹ̀ṣẹ̀ Allahu ta'ala ta'ala ká obìnrin tí ó bá bẹ́ wẹ jánábà tó wá dirun wọn ni kò ti wá bóun ni kò ti ṣe ẹ bí ó ti ṣe náà ni pé àwọn àlùfáà àárín ni wọn tán ní kó túrun nù àmọ́ ọ̀rọ̀ yẹn ò fi bẹ́ẹ̀ ní àlàáfíà wàwà èyí tó lálàáfíà dé pé kó ṣàjẹ́ kó lo penetrate ṣẹ́rọ bó ṣe ti jẹ́ kó ṣe run ó wá wẹ́ ti orí ìnìlò mi dáadáa dàmí tó bá dàmí sí pàtàkì lọ tó bá tẹ̀ ní kíní tí máa ń dàmí sí ẹ̀ lókè ṣáwà ó sí kíní kó dàmí kó gbórí síbẹ̀ omi ó lè penetrate ìsàlẹ̀ tó yí bá sì penetrate ìsàlẹ̀ orí àbùsẹ́sẹ̀ kínú àbùsẹ́lùsẹ̀ tó jẹ́ súnà náà Muhammad sallallahu alaihi wasallam dánúsọ̀ yẹ̀wò nínú kọ́mẹ̀ntì obì wọ́n sọ ọkùnrin lè fẹ́yàwó méjì ní ọjọ́ kan náà ó lè fẹ́ mọ̀nà ló wà fẹ́ kan láàárọ̀ kó sì fẹ́ kan ní alẹ́ àmọ́ tí ó kàn wá fún ní pé tọ́ bóòlù ọ́ ti wá pé súnà lára wọn torí bá ti fẹ́ ẹni tí èyí àwọn tí èyí lọ́kọ rí tọ́wọ́ fi ọmọ jí omi náà ọlù ọjọ́ méje pẹ̀lú pẹ̀lú rẹ̀ kọ́ tó máa pín tọ́ ọwá ti fàájú lébọ̀ ọlù ọjọ́ mẹ́ta ọmọge méjì lọ́wọ́ fẹ́ kan láàrọ̀ wọ́n fẹ́ kan ní àlẹ́gbò lọ́dì síra rẹ̀ ọ̀sán para rẹ̀ dànù kọ́kọ́ fẹ́ kan náà má ṣe hàn rẹ̀ lè mà tọ́ bá ti wá pọ̀ṣẹ̀ kan sí àrí lẹ́yìn ọjọ́ méje kọ́ ti fẹ́ ẹlẹ́gì àmọ́ jẹ́ rí tako ààrẹ rí ju tako àmọ́ àwákan gbọ́ mọ́ràn mọ́kùnbalẹ̀ ayé <laughs> ara Allah ta'ala náà ok àmúrí ìbéèrè kan ẹnìkan ní kí láwọn nǹkan tá a máa ń wò kálàfẹ́ márí èèyàn nítorí ìtọ́lọ́ ẹ àwọn nǹkan tó pàtàkì tá a gbọ́dọ̀ wò òun náà ní ẹ̀sìn àti ìwà ẹ̀sìn tẹ́lẹ̀ nǹkan tó lágbára ju bí ìyàwó lélẹ̀ ó gbẹ́njú bá fẹ́yàwó ó kọ̀ǹsídà ìsìn ènìyàn bò ló kiri ó sì kọ̀ǹsídà òun ló ní priority jù ní o kì í ṣe pé àwọn nǹkan mi o ẹni bá fẹ́ wò pé ọkùnrin ti máa fẹ́ fẹ́ mo fẹ́ kó jẹ́ à ń sàn ó rírò ẹ má rọ̀kọ̀ obìnrin tó ń fẹ́ fẹ́ òun fẹ́ fẹ́ pupa àbóhùn fẹ́ fẹ́ dúdú àbóhùn fẹ́ fẹ́ ìtí ó ṣeré ẹ̀ẹ́dẹ́pá ẹ̀hẹ́n àbóhùn fẹ́ fẹ́ ìtí ó sanra ọ̀rọ̀ bọ̀ àbí ìtí ó ga àbí ìtí ó kú ẹ̀rọ ní obìnrin tó ga nínú wákàtí obìnrin ní ìgbọ̀n ọkùnrin tó ga kódà táwọn yẹn máa ń sọ ní pé nínú àpẹẹrẹ ẹwà oníkóbìnrin ó ṣe kínú tó ga àwọn tíra kan bẹ tó ṣàlàyé kínú pé nínú àwọn obìnrin tí máa rẹwà ní obìnrin tọrùn ìdàbíkọ́ ìdìbòyẹ̀ tí ó bọ̀ sí yóò lókù alákùnlé ha àwọn ọ̀rọ̀ míì sì ń bẹ lábẹ́ẹ̀dẹ̀ ohun táà nífẹ́ yà síbẹ̀ ó ní pé obìnrin tàbá fẹ́ fẹ́ ọkùnrin tàbá fẹ́ fẹ́ torí tọ́lọ́ káwo ẹ̀sìn ẹ̀ bóò ló ti ṣíyọ́sì pẹ̀lẹ́sẹ̀ tó káwo ìwà ẹ̀ kálẹ̀ tó fẹ́ ṣe ìsìláàmù náà ní káwo bóò nìkan ní ti múmú ní Muhammad sallallahu alaihi wa ولي إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه إن لم تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض ومن دول تبارا نتوى باين لنتو شكي أوي أريك بس يردو أوي واري أريك واري يردو ولي أفهم فون أجيو فين أفهم فون كنت أبا سبه إذا تبا جو قوني أريد الله أعلم ẹnìkan ní ṣe ní ọ̀sán máa tó parí láǹdẹ̀rẹ̀ tó tí wọ́n lè àárín ìjẹ́ tó bá ń gbàgbàta ní kọmọ̀ sàbàláyì pé tó bá ẹkọ́ parí ránwàn lè jí ó fìfẹ̀ tán wá sàlù àlákò kí nà ṣàfihàn lè pé tó lè fẹ̀kan ọkọ̀ wẹ jẹ́rẹ́bà kò sí láì fíìmẹ̀ náà sọ anábì sallallahu alaihi wasallam ti máa fi ìwẹ̀ yọ kan àríwọ̀ ní bá ti sọ ìbáhùn yóò ti jẹ́rẹ́bà púpọ̀ pẹ̀lú ìwẹ̀ ẹyọ kan yóò ti dáhùn jẹ́nàbà ilé yóò ti jẹ́nàbà òbúrú mẹ́ bẹ́yẹn bá rú pòun fẹ́ mọ́ ṣàlùwàlá àti ra one àlùwàlá kan round àlùwàlá kan ilé uh, ìrìn wọ́n nígbà míì sometimes obìnrin lè bára rẹ̀ ní ipò jẹ́nàbà àbí àìsàn nípò kan náà wọ́n ní what would the intention be when she wants to take us. ẹ̀ tó wá bára rẹ̀ nípò haido àti jẹ́nàbà nípò kan náà ẹ̀ àkọ́kọ́ ni pé tó bá lóun wẹ haido haido tí lọ kó tó lè rí haido wẹ̀ yóò kọ́kọ́ parí haidọ̀ náà ah, ó tó lórí pé yóò wẹ ìwẹ̀ haidọ̀ ọlọ́wà àbíyàn bá dá ìfọ́sì ìyàwó èèyàn tí yàn bá wá rábúrò rẹ̀ abẹ́gbọ̀n rẹ̀ tí yàn lè fẹ́ a nínú ṣẹ̀ríà ìgbàláyè rẹ̀ wà nínú ṣẹ̀ríà ìgbàláyè rẹ̀ wà èyí tí ó sígbàláyè fún oníkẹ́ ẹfẹ́ wọn pọ̀ nígbà kan ẹwà tí wọ́n fẹ́ fi àbúrò ṣe ìyàwó kejì eléyìí haramu nínú olùṣèríà so ọ̀nà tó fi lè tọ́ ni pé èèmọ̀ ká níyàwó tá a kọ́ fẹ́ oyún jáde láyé tàbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ wa ò padà wọ̀ máa ó sì lọ àwa arábùrú rẹ̀ tó wù wá àní kò sí nǹkan tí kò burú mẹ́ èyí tá a wá ń wí yìí kìí ṣe irú àṣàkáṣà àti ńlọ káàkiri o tẹlomi yóò fẹ́ ìyàwó rẹ̀ tán àbúrò ìyàwó rẹ̀ ó sì túmọ̀ sí kíni tó túmọ̀ sí ìjìnà pẹ̀lú ẹ̀ àbẹ́gbọ́n ìyàwó rẹ̀ tó túmọ̀ sí ìjìnà pẹ̀lú ẹ̀ kájẹ tó máa sọ àwọn àwọn oníranà àtàwọn oníbàjẹ́ kan tí pé àtàbúrò ìyàwó àti ìyá àyàkúrà àti rẹ̀ tí pé ń ṣe jìnà pẹ̀lú ìyá ọmọ tó jákọ̀ bí ó tún kí yíò náà mọ́lẹ̀ ọmọ ìyá tó jẹ́ kéré jù ó tún kí yíò náà mọ́lẹ̀ àwọn mẹ́jẹ̀ta òsì mọ̀ pọ́kùnrin yìí bá gbogbo àwọn pọ̀ ibi tí bàjẹ́ ti dé lórí ilẹ̀ yìí ọlọ́mọṣá aṣọ wa kó ṣe ní ìrọ̀rùn ó sì gba gbogbo iná ní ìjọsìn fún wa kí béèrè mi ń bẹ lórí gbẹ̀wọ̀n. ok ó dàbí pa àrígbé abẹ́ olúwa wa tọ́tọ̀. kò yé mi o. Hmm. Hmm. Hmm. Ah, wọ́n ní obìnrin mùsùlùmí tó ṣe pé ọtí ní fún wọn tà kìí ṣe kírùn a ní gbogbo akú ìjẹ́wọ́n lè lọ́dẹ̀ ṣe sí ìjẹ́kù mùsùlùmí ah, tó bá pè rẹ̀ ní mùsùlùmí tó yẹ pé islam ló náà ń pera rẹ̀ àmọ́ gbà tí ń bẹ láyé kò máa kírun dáadáa kò sí láyé tí kan sí síbi iṣẹ́ fún àwọn ọ̀rọ̀ mùsùlùmí àmọ́ wí èèyàn báwọn àwọn èèyàn pàtàkì nínú islam wọn ní débi sàdúrà ní débi òkú ẹ̀ o àwọn kí ni o àwọn èèyàn pàtàkì nínú islam yẹn ni pé bí a imam àgbà imam láwùjọ wọn àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú àwọn yẹn wọn gbọ́dọ̀ débi òkú rẹ̀ torí pé ọ̀nà tó gbà fi gbáyé kò òjòkótó ọlọ́pàá fún aláàbò rẹ̀ àmọ́ wọ́n lè fi sí tẹ́kù àwọn mùsùlùmí torí pé gbogbo tó ṣeun àìmọ́ táwọ́tì rẹ̀ kò sọ́dì kékeré àìmọ́ wàá sínú rẹ̀ àwọn àfààfà ara wọn tí wọ́n ní kékeré ní pẹ̀lú àìsínú wọn ara àwọn àfààfà tí wọ́n sọ bẹ́ẹ̀ àmọ́ lápé nínú ẹnu wọn bá ìwádìí ìmọ̀ táwọn àríṣe díẹ̀ níwọ̀n bá tójú wá tó àrí pé lókùngbà tó bá ṣe ń pèrè ní mùsùlùmí tí ó sì tako pé irun jọ́nà yàn òun náà gbà kọ́ ọ̀ràn yàn kódà bóyá lẹ́kọ̀ọ́ kan gan òun náà mọ̀ ń kí kò kàn constant ní mùsùlùmí ni àmọ́ orí ewu ńláńlá ló wà níwájú ọlọ́run níjọ́ gbéǹde àlàyé wọn ní ìbéèrè kan tarí yà wọn ní kí ni ìdájọ́ ìsìláàmù lórí yàwúyàwó àti ká máa ṣe ká máa jalè íńtánẹ́ẹ̀tì kámọ̀ jáwò lówó lórí nẹ́ẹ̀tì ọlọ́mọsàsọ wa mẹ́rọ orí burúkú ni o àgbákò sí ni gbogbo àwọn ọmọ tí wọ́n máa ń ṣe iṣẹ́ yàwúyàwó àwọn máa ń rò pé bóyá àwọn ń ta tẹ́tẹ́ ni tẹ́bí tẹ́tẹ́ náà haramu ni o nígbà táwọn wí ní visa lottery bẹ́ẹ̀ náà ti máa ń ṣe pépé dọ́tí mi ìbá ti léyàn bá báyìí inú rí ó máa inú rí ó máa dùn àmọ́ orí ni orí burúkú ayé àti tàlìkì àmọ́ pàápàá pépé tó bá dàlìkì àmọ́ ẹni tó gbá lójú wọ́n lè jẹ lọ láyé tẹ́lẹ̀ kódà yẹ́ ẹ̀fì sí lè mọ́rí ọmú àmọ́tàbá díwájú ọlọ́run ọ̀gẹ́gbé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó tó wa subhanahu wa ta'ala yóò gbá wèèyàn dìde àwọn alẹ́nì kò wà ń jọ náà tó ìpín gbà tó bá

ẹni ọgbá létí ààrẹ yóò lè gbá tí ń padà ìdájọ́ tí ń kọ̀ lẹ́nu àwọn ẹranko ni wọ́n ní ìdájọ́ kan gbẹ̀sán lọ́dọ̀ ara wọn àmẹ́yìn èèyàn owó tó jẹ́ ìlólówó náà five million ní tọ̀ nínú iṣẹ́ ládà rẹ tó bá wọ́ọ̀tù five million kan yọ sínú iṣẹ́ ládà tiẹ̀ ni wọ́n ti mọ̀ já ní àkáǹtì rẹ̀ nu káwá lẹ́nu tó ti ṣe jàǹbá fún ìbá wa pọ̀ kálukú wọn ó máa bú nùṣẹ́ rẹ̀ bú nùṣẹ́ rí rẹ̀ bú nù tán bá bú tán àwọn tó ti jẹ́ ń gbèsè jìdèkínú wọ́n pọ̀ bí ẹni tó ti bú ẹni tó búyà rẹ̀ tó bú bàbá rẹ̀ abẹ́ntọ́ bú náà abẹ́ntọ́ nà nínú àtàbùsí ẹni tó pọ́ǹchì eyín ẹ̀ àtẹnitọ́ nà ń pàró tó gbogbo àwọn yìí náà tó bá dìjọ́ náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìjọ olóore rẹ̀ tí wá tán gbà tọ́ tí sọ gbèsè tán ẹ ẹni ọ pọ́ǹchì eyín rẹ̀ náà kan yọ nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n jẹ́ ni ọlọ́mọdé àbáwọn ṣe o ìdí nìyẹn gbogbo àwọn tí wọ́n ń ṣe yàwúyàwó ẹ̀dá pẹ̀lú ìtúbá gbogbo ẹ̀ tọ́lọ̀ bá ní kó mọ gbọ́ wa báyìí tí ohun wà ibá ń dé ọ̀dọ̀ rẹ tọ́rọ ṣiṣẹ́ yahoo yahoo dákùnjá wọn bẹ́ẹ̀ gbára lé ọlọ́wọ́ ọba rẹ wàláì ọlọ́wọ́ bó tó ọ dúró ti ọlọ́wọ́ ọba rẹ owó tọ́ọ̀rù kọ bẹ́ẹ̀ ní wàláì owó gan wà wọ̀ gan kiri àsìkò rẹ ní òtí ìtò tẹ́lá ní bá ṣe yahoo yahoo tó fi lówó owó nìkan ní òṣè yahoo yahoo náà ni bí ó ti ní náà nù ìwọ ni ọ̀ ní sùúrù wọ́n lọ ní sùúrù fọ́lọ wàláì tá a bá kọ owó mọ owó rẹ ó dé mọ́jẹ́ káwọn àfa alágbàkó tán máa ń ṣe oògùn yahoo yahoo fún yín mọ́jẹ́ kí wọ́n tán o ìdáwọn bẹ́ jẹ náà wá àwọn náà sì rojọ́ lórí pé wọ́n ń ṣògùn yahoo fún ọ ìbàjẹ́ wá gbalẹ̀ lẹ́nìí àwọn ọmọ ilé kí ó ti wá dọmọ yahoo tán ìjẹ́ ló táwà ní mọ́kàlá mẹ́wọ̀n táwọn ní mo jí fídíò kan àwọn ọmọ yìí bẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi jọ́nà àbá pìlẹ̀ rẹ̀ àwọn ọmọ ilé kí ó wá tán wáṣọ lé kí ó obìnrin kan náà bẹ̀ láàrin wọ́n wáṣọ lé kí ó báyìí ẹ̀rí Allahumma taqabbal yàúyàna oríṣìíríṣìí àwọn tí ní wíyàwà pálí ìnà rí nìkan Allahumma taqabbal yàúyàna ààrẹ gbọ́nà bá wọn gba yàú táwọn sí ọmọ lè tí ó fà meanwhile àbá kan ló ti sàdúrà oníṣẹ́ orí ìṣúrẹ́sì àmì àbá àdámọ́ta àdúrà rẹ̀

àwọn ọmọ ilé kí ó mọ́ ti wá gbalẹ̀ ní àwọn ọmọ ilé kí ó náà ti ń ṣe yàwúyàwú ọlọ́mọṣà sọ́wọ́ o ọlọ́mọṣà làwákọ̀ ń bẹ̀ ṣọ́dákun ẹgbẹ́ jáwọ́ bí àwọn ìwà gbogbo ìwọ tí wọn náà bá ń ṣe awó ṣépè fún ọ pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run bọ́lọ̀ ń bá ní kó ń wà yóò mọ dọ́dọ̀ rẹ̀ èmi ń bẹ ọlọ́run bá kó mọ́ ìwọ náà ọ̀ rí ẹ̀sán rẹ̀ gbà ọlọ́mọṣà fún wa ní àgbóyìn rẹ̀ ẹ̀ wọ́n ní àkíkọ̀ nínú Islam kí ni Islamic perspective ẹ̀wájú páwọn ará íńtánẹ́ẹ̀tì rẹ̀ bèrè lórí péjì tẹ́wàá náà ẹ bá wo bẹ̀ bí lẹ́tọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la ní lórí ọ̀rọ̀ ìlànà bá ti ń ṣe ìkómọ ọlọ́mọṣà gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa ó sì ṣe àlékún mọ̀ àti àlékún àgbọ́yé fún oníkàlùkù wa náà wọ́n ní kí la lè sọ nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ àti dáwọn ilé náà láwọn ìjòkó kan sẹ́yìn musulmi ma ń sẹlibrétì bẹ́ẹ̀dẹ̀ torí kí mìíràn bá ronú jinlẹ̀ àfá kan ló sọ̀rọ̀ ó ní alimaru ó yẹ وكل يوم مضى يدني من الأجل من الأجل بلا الأجل كل زمري قلني في المرء يفرح قلم يمدن بالأيام يقطعها يمدن pẹ̀lú àwọn ọjọ́ ilé ayé tí ń lò lọ wa kullu yawmin mada bẹ́ẹ̀ sì ni gbogbo ọjọ́ tá bá lò nínú ayé tí ń lọ nínú ayé wa yìí yóò dé ní ìmìnà àjàní ń sún amọ́kù wa nìí ẹgbẹ́ni tó bẹ́ celebrate birthday tó bá mọ̀ pé pẹ́lú kó ọmọ 50 years lọ́dún yìí april yìí sì ni yóò kù ó wá kọ́ ọmọ 51 years ní february tàwa ẹ̀dá kí yóò celebrate birthday ẹ̀rọ yóò pé ah èdè tó kóṣù mẹ́ta ló kù léyìn tún ayọ́ kí ni <laughs> owó ìyàwó ní ìtumọ̀ solóbù ọlọ́mọṣà fún wa ní àgbọ̀yẹ kò sí nínú islam ọlọ́mọṣà sànù wa ah, chain àkọ́kùnrin máa lo chain sọ́nù eléyìí kò sí nínú ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ ọkùnrin mùsùlùmí obìnrin ló ní obìnrin islam fún ní kó máa gbé chain sí ọrùn ká jáwọ́ kó mbẹ́ kìí ṣe nǹkan tí ó dà àmọ́ àwọn agúnṣọ́wọ́ àbí ṣọ̀ṣọ́ inú ilé kò sí nǹkan tí ó burú tọ́ ẹnìkan ní ẹ̀jọ́ pé nígbà tó ṣe pé family planning kò dá nínú islam pé child spacing ń kọ́ ètò sọmọ bíbí nù èyí táwọn ilé mọ́ ń pè fún alẹ́ tó sọmọ bí ìfàlà sọmọ bíbí ni haram ni èyí ni kí wọ́n sọ pé ọmọ mẹ́ta péré mo fẹ́ bí kì í ṣe lórí Islam èyí ò kìí ṣe ìfètò sọmọ bíbí ìfi ààlà sí ọmọ bíbí Islam fẹ́ gbogbo àfáà ló ń ta pẹ́kẹ́nu kò pa àfẹ́rú ẹ̀ but tanzimu nasli káfẹ́ kò sí pé ọkẹ́ láti bí kan bá ìkáwábò láti sinmi fún ọdún mẹ́ta ìjẹ́rú eléyìí wá àwọn àlùfáà wá fa ilé ìmọ̀ra wọn lẹ́yìn ó sì bí ẹjọ́ díẹ̀ àmọ́ Allahu a'lam èyí tó lékè ní pé ààrẹ ní tó takò kódà tó tún wá jọ́la tó wá bá ní ìṣẹ̀ríà nínú pé àwọn fọmọ lọ́mú fún dídí ọdún méjì ayé ẹ̀kọ́ ọmọ tá a fẹ́ fún lọ́mú fún ọdún méjì tá a sì lóyún rẹ̀ fọ́dún mẹ́sàn-án ní ọgbọ́n automatically a ti fi space sí náà nù àmọ́ tó ń ti bẹ́ẹ̀ kò í ṣe tá a mọ́ encourage kì í ṣe tá a mọ́ ṣe kí ni o èyí tàà mọ́ encourage ní islam ní pé ẹmọ bí sí ẹmọ sí kí ni ó ẹmọ rẹ̀ sí ó dàbí èèyàn bá lágbára kó bí lọ́dọọdún kò mọ̀ bí ẹ̀ torí pé èwo ni ó là wá láyé tàbí lálìkì àmọ̀ nínú àwọn ọmọ tàà bí sẹ́mọ̀ pé àmọ̀ ẹ̀ until tí ọmọ rẹ̀ bá tó sinmi ọmú múmu tọ́mọ rẹ̀ bá sì mú ọmú kò ní menstruate àìsí menstruate túnmọ̀ rẹ̀ ní pé jínú kò ní lóyún ọkọ ọ̀n bá ti gbogbo tó bá wọ́n ọjọ́ máa ṣe kò ní lóyún àmọ́ jọ́ tó bá di pé ọmọ já ọfọ̀yànlẹ̀ báyìí yóò bẹ̀rẹ̀ sí ní menstruate ìgbà náà sì ni yóò lóyún ọlọ́run bá ti bá ṣe tiẹ̀ ní ìrọ̀rùn àmọ́ yí tó dáa jù sí èyí tó dájú o ní pé kó mọ́ já sí pé àwọn ọmọ wa ká mọ́ bí wọn tẹ̀léra wọn ká mọ́ mọ́ sọ pé à ń fi oyè ọdún méjì ọdún mẹ́ta lẹ̀ márùn kí ló fà á o ní pé ọgọ́rọ́ gbà abala mẹ́mọ́ space àwọn ọmọ yìí tẹ́wọ́n pé oògùn kan lábẹ́ lò àwọn àlùfáà tó wá gbé condition lẹ̀ pé oògùn tá a bá lò kò gbọdọ̀ jẹ́ oògùn tí ó tún nípa lára ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn táwọn èèyàn ti mọ́ ń lò yìí tí ó nípa lára ló pọ̀ jù lọ èmi tí ó bá jẹ́ pé gùn fi ìmí tán lò tán báyìí ó mọ bíìdì yóò ló lu wú ni tí ó mọ tóbi bàbàbàbàbà èmi sì ń bẹ́ ṣe pé wọ́n lọ ojú ara pa ní ilé yìí ṣe làlúrí tó tọ́ kí ayé ojú ara obìnrin ẹnì so ìtúwárẹ́mú dókítà ṣiṣẹ́ ń bẹ̀ làlúrí tó ṣe bóyá fẹ́ àbí ó fẹ́ ba nǹkan kan jẹ́nu ara pé tí o bá ti dé lẹ́bù yẹn kò tọ́ tí o bá ti dé lẹ́bù yẹn kò tẹ́ kínú kò tọ́ tọ́ ṣé àwa fẹ́ ṣèṣì ọmọ tó bẹ́ẹ̀ ara àfà tí wọ́n ní kò tó bẹ́ẹ̀ amẹ́gẹ́ bá ti wí àwa pé kò sí láì ń bẹ̀ àmọ́ kìí ṣe ń tà mọ́ ẹ̀ńkọ́rẹ́jì èèyàn lé lórí ọlọ́mọṣáṣánu ọlọ́run mọ́ṣá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ kó yé orí kálukú wa náà kó sì fi súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam kó fi jí nǹkẹ́ ẹnìkọ̀ọ̀kan wa. mo fẹ́ tó yàn kankan bí ọ̀rọ̀ àwọn space ọmọ dáadáa mo fẹ́ emphasize kankan mo ní pé àwọn kankan wa ń bẹ tí sẹ̀rí àgbà tó tó bá ṣe obìnrin ó lè wá fètò sọmọ bíbí kó ló lè fà á láti pàápàá níjọ́ tó bá di pé a rí dókítà tó kàn balẹ̀ lé lórí tó bẹ̀rù ọlọ́run tó wá advice obìnrin pé ah for now ẹ̀sìn ni àfẹ́bímọ yóò kó bá àlàáfíà yìí àníkókó bá ọmọ mi tí ẹ bá bí ewu mọ̀ràn èèyàn lè torí ẹ̀ sọ pé ah ẹ̀jẹ̀ àdáwọ́ dúná pàṣẹ ọdún márùn-ún sí ní ọdún mẹ́rin àmọ́ láì bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ dákun ẹ̀jẹ̀ a máa bí sí ẹ̀jẹ̀ Islam ní lọ bí dín lọ yìí ó lè jọ ọmọ tí wọ́n fẹ́ sí mọ́ òun tó ọ̀fẹ́ jó wà bóyá ọmọ ní bàbá bíbí àti mẹ́lẹ̀ Yorùbá àbá ti ṣàdọ́ àfi ọlọ́run ẹja para lẹ́mọ̀ rẹ̀ káàkiri ní lágbé súnà nẹ́bì ga so ìdí nìyẹn dàkùn ẹja gbìyànjú púpọ̀ ẹja máa bí wọn ṣẹwárí àwọn tá a máa ń wú ẹlòmí òní ah owó làbá àwọn yìí owó skul kan ló ti wọ́n ní owó iléèwé ti wọ́n owó kìíní kan ti wọ́n ọlọ́run ọba ní máa ń bá yàn gbọ́ kìíní kan ni ṣẹ́rí gbogbo ọmọ tí máa ń bọ̀ wálé ayé ó ti mú tí ó jẹ tí ó tí ó jẹ tí ó mú ètí mú nǹkan rẹ̀ lọ tó bá ti bí nǹkan ní àwọn àfihàn ọlọ́wọ́ gbígbà tó mọ́ ní ó fi mọ́ gbọ́ bùkátà ara rẹ̀ ìdí nìyẹn yìí mọ́ bẹ̀rù bùkátà níbi àti mọ́ bí ọmọ torí pé tó bá wò ìgbà tó sì lọmọ rárá hàn sígbà tó ní ìsìlọ́rẹ̀ wo owó tó ọmọ nígbà náà ẹ̀rì pé gbà tí ìyẹn bá ti ń bímọ owó ló mọ̀ sí kínú yóò mọ̀ pọ̀ ẹ mọ̀ wà àwọn tí wọ́n mọ̀ ń kọ́lé hàn bákẹ́lọ̀ tí ń kọ́lé àti married people tí ń kọ́lé èwo ló pọ̀ jù náà méjì àwọn tó ti níyàwó ní kọ́lé jù sọ̀káwá ní pé àìní bùkátà ní mọ́ jẹ́ kéyàn orílé kọ́ ni àwọn bá ó yẹ kéyàn pé àkín ah, tó márì tẹ ìdí akọ́ ilé abọ́jẹ́ nígbà tó àti ìmárì owó tó fi kọ́lé kò ní tìsí lọ́wọ́ rẹ̀ ọmọ ti dé ọmọ mo ti mọ dé gbogbo ó ti mọ dé láǹfààní kọ wá bí mo ṣe wá sí kéyàn láǹfààní kọ kọ́lé náà ẹ wà máa yọ ọlọmọṣà gbọ́ bùkátà kálukú náà náà Ah, àwọn tí ah, ọmọ yahoo tá a sọ̀rọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní bá tí wá wì yìí kan wá gbọ́ wà síbẹ̀ kó wá gbọ́ sí ọmọ yahoo kó wá rò pé á ah, pẹ̀lú bí wọ́n ti ṣe wì ìní ṣiṣẹ́ yahoo yahoo mọ́ pé ṣé àwọn tó ti wá gbá sẹ́yìn tí kó wá lọ ní gbogbo wọn nù àtẹ́lẹ́ ní Islam lẹ́yìn bá jalè èèyàn tó ṣe báyìí a máa ń wá ká dá dúkìá nì padà fẹ́ni omi tí ó bá mọ ọ̀nà tó fi lè dá gbogbo kinní padà fáwọn ẹni kó dá padà fún wọn kódà tó bá rò pé ah tó bá mọ̀ fún wọn ni wọ́n tún lè ṣe oníjàmbá òun náà wá lè ṣe lọ́nà táwọn fi ní mọ̀ ó kàn mọ́ mọ́ gbé àwọn kinní òní owó ni tó bá lè gẹ́tì àkáǹtì ẹni náà kó náà kàn transfer ìṣàkáǹtì ẹni náà ó sì gbàgbé ẹ̀ so bóyá látara bẹ́ẹ̀ ó lè rí àforíjì yìí ọlọ́run àwọn bí ò bá wá dá padà tọ́ ó jẹ́ káàdùá ó pọ̀ ìsàrà ó pọ̀ ìtọrọ àforíjì kó pọ̀ ìbẹ̀ ọlọ́run kó pọ̀ bóyá ó ṣeé ṣe kó rí àforíjì láti ọ̀dọ̀ ọlọ́run àmọ́ tó sì yí kan lórí ọ̀rọ̀ ká máa wu ọṣẹ́ yìí náà ó dàbí pé béèrè ẹ̀dẹ̀rẹ̀ lórí pèjẹ̀ ẹjọ́ tí yẹn bá ṣáìṣẹ̀ dáadáa gbogbo àwọn táàmù ń wọ chain lọ́kùnrin ìwàkiwà ní ohun aláìmọ̀sí mọ́ àbá kan tí wọ́n mọ́ ń síbẹ̀ tọ́lọ́mù bá ní káwọn náà wà lórí platform báyìí sẹ́rí ẹ̀yin náà ya mọ́ síbẹ̀ mọ́ ẹ̀ẹ́dọ́ ayé káwọn náà ń gbọ́ ni àṣàkáṣà ni pàtàkì jùlọ tí èèyàn bá tẹ̀ tí wáá di pé bẹ́ẹ̀ sì ṣe fi ń wọ̀yàn lára ẹ̀ èèyàn ti dẹ́tí ń gbọ́ wà sí àtidẹ́ntí ń kírun sọ wa kúrò kan sọ káyẹ̀bí ẹ̀ àwọn ọmọ ta ni wọ́n ṣe Allahumma taqabbal awuyana wọ́n ní wọ́n ti discipline àwọn ọmọ pé kan náà àgbà àṣọ bẹ́ẹ̀ ipe wọ́n ti bá wọn ilé kí wọn alhamdulillah ara tó dáná nì eh, gbogbo àwọn tó máa ní fídíò ìrọwọ́ kọ́dà kọ́ lọ gbé kú kí wọ́n há dànù torí kìí ṣe nǹkan tá a mọ̀ ń dọ́nà sí ọlọ́mọṣà fún wa ní àgbọ̀nyọ́ rẹ̀ àwọn arẹ́jọ́ ìmọ̀tẹ́lásà wọ́n pè wá nìyẹn àwọn arẹ́jọ́ ìmọ̀tẹ́lásà wọ́n pè wá mọ́tọ́rọ́sà àǹfààní wà láti jọ ìrìn rẹ̀ àmọ́ àmọ́bí jẹ́ ní ọ̀nì wà tó bá yẹ pé ọkùnrin táwọn ọmọ ọkùnrin láti ní àǹfààní ibi tán lè mọ̀ dúró sí tó tán bá ti ń wọ 13 14 15 báwọn àwọn tá a sì láǹfààní ibi tán lè dúró ní hostel tá a lè gba àwọn ọmọ kéékèèké sí àti mọ́tọ́rọ́sà tí wọ́n mọ̀ lò à ń ṣe bẹ̀ lọ́wọ́ ọlọ́mọṣàbá parí ẹ̀ ọlọ́run kó gbàṣírí wa kó àwọn tí wọ́n náà wá lọ́wọ́ ọlọ́ba ara wọn náà lọ́wọ́ Eh, kọ́lọ́ṣẹ́ àwa náà lọ́wọ́ fún ara wa náà eh, torí báwọn èèyàn ti rẹ̀ àwa náà ràn wa lọ́wọ́ ní orí ẹ̀ àwa náà gbìyànjú àti máa náà tọ́lọ̀ bá fún wa síbẹ̀ so àwọn tí ò bá tó lọ sí náà ọlọ́mọṣẹ́ àbára tó ràn wọn náà lọ́wọ́ eh, nígbà bá tó parí yóò látún láǹfààní ká máa gba àwọn ọmọ bí ọmọdún mẹ́jọ mẹ́fà kankan báwọn àwọn prógráàmù tí wà láti mẹ́ṣe fáwọn ọmọ kí ah, subhanahu wa ta'ala kí ó sàbáwá ṣe ní ìrọ̀rùn náà ṣé ìtàmọ́ ti sọ́wọ́ àwọn tó bá jẹ́ bí àwọn antrim tí àwọn ọkùnrin máa ń lò tó bá yẹ pé wọ́n kà fi ṣe ọ̀ṣọ́ṣọ́wọ́ irú eléyìí àárín nǹkan tí ó burú ń bẹ̀ kọ́lọ́mọṣá ṣàánú wa kí ọlọ́run kó sì fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run kó mọ́ṣá yìí ọlọ́run wọn ní aláàmọ́ pé èrò gẹ́ẹ̀tì pẹ́sàn kan náà a lọ sí ìyàwó kọ́ọ̀tù ìyàwó tí wọ́n fi sọ pé ẹ gbọ́dọ̀ fẹ́yàwó mi abúnàkan ẹ̀rú ìyàwó bá gbéyàwó pálapàla ni à ń sọ táàkan nídìí lọ́dọ̀ kọ́ọ̀tù ní pé wọ́n pe kíníkan ní wàṣẹ́ ọkọ̀ tàbá sí ìyàwó ká ní sàtífíkẹ́tì ẹ̀sán sàtífíkẹ́tì kò nẹ́sẹ̀sìrì kẹsẹ̀ lọ kọ́ọ̀tù tí wọ́n ti lẹ́ gbọ́dọ̀ fẹ́yàwó mi ẹ gbọ́dọ̀ fẹ́yàwó lera yín ìwà jẹ́ for better for worse for better for worse òsì Islam for better ló wà tó bá ti ń wọ́ọ̀sì àwọn ìjọdé wọn abusive marriage ẹ̀yìn ti ṣe kí ni ẹkú ọmọ ẹ̀ lọ́rí wá kẹ́yàwó lọ́rí wá ẹlòmí kọ́kọ́ náà lọ́rí wá ẹlòmí so certificate ìgbéyàwó sì rí àwọn Islamic organization tó rí ìdíjòkó náà ti local government náà fún yàn àwọn Islamic organization tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ tó wà registered under government wọ́n ti ń fún yàn ṣùgbọ́n hàn àrílé mọ́ torí lò Allahu a'lam wọ́n ní ẹjọ́ sà kí ni ìṣẹ̀lẹ̀ àsọ nípa obìnrin tó kọ tí ò dúró ṣe é dà tí ó sì fi sọdá àti owó rẹ̀ lẹ̀ ǹjẹ́ tí wọ́n bá ń gbèrò láti parí rẹ̀ tí ọkọ yẹn lè fẹ́ padà láì tún yìí dìṣó àwọn obìnrin tó bá kàn kẹ́rù kó nílé láì ṣe pọ́kọ́ lóhun fẹ́ láì ṣe pọ́kọ́ lóhun kọ́ kí kọ́kọ́ ohun káwọn ọmọ ológun lòun ti kọ́ mọ́ ohun ẹ̀ mọ irú obìnrin bẹ́ẹ̀ sọ pé obìnrin tó sálé obìnrin tó ṣe gínú ẹ̀ torí kó sálé ni torí pé tí ọkọ ò bá kọ́ tó bá ń bẹ́ńtà bẹ́ẹ̀ fọ́dún márùn-ún ewu ọ ní kẹsùn ìdí ní pẹ̀lú ẹ̀ bí okùn ìgì kan ò bá tí ìjà lọ́rùn obìnrin okùn ìgì ní ẹ̀ gbọ́dọ̀ tí wọ́n bá ti ta ìgì obìnrin kan pẹ̀lú kan ẹ wá kẹ́rù kúrò lé o kí ó tó lè bọ́ nínú kọ́kọ́ sọ pé òun kọ́ tàbí kóun gan request pé kọ̀ mí lẹ̀ bọ́kọ̀ bá grant ẹ̀ yóò lọ sí sẹ̀ríà court wọ́n wá bá gbòǹtẹ̀lú ń bẹ̀ láì bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn àṣàkáṣà táwọn nílẹ̀ yorùbá tó bìnrin máa ń kẹ́rù kó lé wọn fẹ́ra ọmọ náà nùfà lẹ́yìn ọdún kan yóò sì lọ rí fẹ́ ẹlòmíì kódà a máa ń rí bí pé obìnrin ó sì kẹ́rù kó lé báyìí yóò sì tún kẹ́rù lọ ilé ọkùnrin míì òdodo ọ̀rọ̀ ni pé zina lọ́lọ́ rí ṣe nílé ọkùnrin míì ọkùnrin míì zina ni ìbọ̀ sí kò bá ìpé lẹ́yìn ọdún mẹ́ta nígbà ní ẹjẹ́ ní ọdún mẹ́ta kátẹ́gùn fẹ́ sí tó bá ìpé lẹ́yìn ọdún mẹ́ta kátẹ́gùn ti fẹ́ sí náà ni bọ́kọ ni ò bá sì lóhun kọ́ okun rẹ̀ sì ń bẹ lọ́rùn rẹ̀ bọ́ bá lọ rí fẹ́ lómi aláìsí náà ni wọ́n lọ rí ṣe ń bẹ̀ ọlọ́run kó sọ wa kó ń bẹ̀ Allahu a'lam. wedding anniversary Allahu a'lam àwọn òmẹ̀rí tó gbé wá o àmọ́ ọlọ́mọ́sá fún wa ní àgbọ́yé ó pọ̀ gan à wọ́n ní ìbírí pọ̀ gbogbo ẹ̀kọ́ láti dáhùn àbọ̀ ó ti ṣèdájọ́ àwọn èèyàn náà ni òní ó ṣèdájọ́ bó wá ní ó ti wọ́n wá sí rabádálìkì àmọ́ àjọ̀fojú rí wáyé ló di wà ní ìṣù rabádálìkì àmọ́ àjọ̀fojú rí wọ́n ti <laughs> ọlọ́mọ́sá fún wa ní àgbọ́yé Eh, tán bá akáwò orí platform orí nọ́mbà tí wọ́n pè wá sí insha Allah eh, ọlọ́mọsá fún wa ní àgbọ̀n yìí eh, ẹ ṣe pẹ̀lú wọn insha Allah ọlọ́mọsá wọn ní ìṣòro ibi ni àdó torí atọ́ ní program ní ìlú ní àdúgbò kan abẹ́lọ́n bá subhanahu wa ta'ala mannihi wa karamihi wa ayyihi wa fadlihi an yazidana wa iyyakum ilman nafi'an wa rizqan آدابِ فہمہ کیوں کہوں ہمیں منی صلات نہیں کرنا آدھو بھائی انشاءاللہ تو بات دینے ہو جو نہیں آمد تو جو حارت اللہ محمد اشار اللہ الہ الا انت استفرک واتور اليك والسلام علیکم ورحمت اللہ وبرکاتہ آئے گانی وین پیرو رفو ماسٹر ìbéèrè yìí necessary wọ́n ní tóbìnrin bá parí ẹ̀dà tí ó wá tí àmín ó parí haid ìgbọ́ wá parí haidọ̀ ó ti rí àpẹẹrẹ tí a mọ́ mọ̀ kóbìnrin ti mọ́ kó bí kó ṣù kò wá tí wẹ̀ wọ́n ní ìjọkọ rẹ̀ lè bá lòpọ̀ ara àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ lọ àwọn àlfáà pé tí ò bá tí wẹ̀ so àmọ́ ìtúlékè ni pé tíjú mòórù padà dúró lé lórí òní pé ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ wẹ̀ náà tó bá wẹ̀ tán kọ́kọ́ ẹ̀ṣẹ̀ wọn wá bá ní nǹkan kan. Sheikhuna al-Allama al-Muhaddith Muhammad Nasiruddin al-Albani rahimahullah àwọn náà ti fìgbà kan rí bẹ́ẹ̀ ni pé tóbìnrin bá sá ti parí nǹkan oṣù ó dàbí ò bá ti wẹ̀ ẹni pé tó ti rí ọ́n pé kíní kan ní al-qassatul àpẹẹrẹ méjì lóbìnrin máa ń rí tó fún ọkùnrin ti wẹ̀ ni ó ti mọ́kù nínú nǹkan oṣù alkọ́sọ́tùl bẹ̀dọ̀ yìí ó ní omi funfun kan omi funfun kan báyìí yóò jáde funfun gbùn báyìí tóbìnrin bá ti rí ó ti mọ́nù oṣù ìkejì ó ní alìjàfà obìnrin mi ò ní rí funfun àmọ́ tó wá rí pé bẹ́ẹ̀ ti dry tí gbogbo ti ń jáde jáde mọ́ ó ti mọ́ nìyẹn ó bá mọ́ báyìí Sheikh Albani rahimahullah àtàwọn mìíràn náà àfáà tí wọ́n ti lọ kan rí wọ́n ní ọkọ̀ ti láǹfààní àti máa bá lò àyà eh, kan sí ìmúnú àyà yìí ni àgbọ́yé rẹ̀ ẹ̀kẹ́ wà wọ́n sọ ní pé àwọn n'inu nínú Islam eh, oríṣiríṣi ọ̀nà òní ọ̀rọ̀ fi máa hàn tí wọ́n gbà míì nínú Suratul Baqara àyà ní sáríwò àyà 222 nígbàtọ́lọ́ bá ní yasalunaka

èèyàn lè súnmọ́ wọn ni àwọn àlùfáà tó kú wa ni ẹ káyà ń síwájú sí torípolówá nípa ìzá tàtọ̀ haruna tán bá ti wá mọ́ra so tọ̀húrúnà ni pé wọ́n mọ́ tàtọ̀ haruna ni pé kí ni wọ́n wá ṣe ìmọ́ra ẹni bá ti wá ṣe ìmọ́ra fa'atuhunna ìgbà náà ni ẹ wá súnmọ́ wọn min haizu Sheikh Al-Albani rahimahullah kan náà àwọn ọmọ tí wọn Hussein al-Awaisha habibullah àwọn náà padà wá mú fún ọ̀rọ̀ wá pé bàbá Al-Albani ti padà tààrọ́jà kó lórí ọ̀rọ̀ àwọn náà padà padà síbi tí gbogbo àfáà dúró pé gbóbìnrin bá tó wẹ̀ òun látò lè láǹfààní àti sùnmọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka àti gbogbo àwọn tó ní béèrè míì tá a lè dáhùn béèrè wọn ká má bínú tó bá ń di lọ́jọ́ mi ọjọ́ rí a tún máa dáhùn أوامري والسلام عليكم ورحمة الله وبركاته